وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فالعياذ بالله سبحانه وتعالى ليس يتوقف الله الحجير الصلاة هو النبوى محمد صلى الله عليه وسلم بعد صلاتنا هي ثم باو على النبي أسيارها صحابة أتوب وثم بات ليلنا بشاء الله محمد صلى الله عليه وسلم في ضيوف ما في يوم القيامة اللهم صيبا نافعا اللهم طيبا نافعا اللهم طيبا نافعا ojú ilé kí ń rọ̀ yìí ọlọ́mọṣà ṣe lójú òkè bá wa ṣe ní yóò wá ní yóò àánú ọlọ́run ni àwọn ẹni tí wọ́n èrò jò ìjò tí ń rọ̀ lọ́dọ̀ tí wà rẹ̀ ọlá apá ń bẹ nílùú tí àánú ọlọ́run ọba yí wa ká tójú òwúrọ̀ òun là á ti máa ń rí nígbà míì níbi pé ó dàbí kójú yìí ti sọ́ọ̀bù wa ọ̀kálá bá ń bẹ nílùú tí ó ṣẹ̀ṣẹ̀ bẹ lọ́n kójú tó rọ̀ ni àwa mọ̀ kí ń jọ́ta bá ti ń rójú kí ló yẹ ká máa ṣe ó yẹ ká máa dúpẹ́ bọ́lọ́ nìyẹn kama wá sí àtúntà lóbi ní àmọ́ sí pé Allahumma sayyiban nafi'a àwọn ará Mẹ́kà àwọn ará Madina àwọn ará Riyadh ẹjọ́ tí ó jò bá wọ̀ lọ́dọ̀ tí wọ́n gbogbo owó ìròyìn ló tán òjò rọ̀ lé ní ó tinubu dùn pé òjò rọ̀ tí wọ́n tún máa ya bójú sí rọ ni wọ́n tún máa ya mọ́tò wọ́n máa ya ní tẹ́lifí kí ló fà á ni pé àwọn ìsábà arúgbó lọ́dọ̀ wọn. mo rántí ọdún kan yóò sì bẹ́ẹ̀ tó ọ̀rọ̀ tí mo fẹ́ wí yìí á yóò sì máa súnmọ́ bí ọdún méjì báyìí àárín gbàmí káwọ sí hmm, láàrin twenty fifteen sixteen oníṣẹ̀lẹ̀ náà wáyé àwọn lárúbá kan náà wálẹ̀ yìí ọwọ́ ọ̀dọ̀ kan náà àwọn ọ̀rẹ́ wá nígbà náà àwa ní láti jọ tíráàbù káàkiri títí wọn sàwọn ìyá tí wá àwa lọ àwọn ẹ̀tọ́ gbogbo ilẹ̀ Yorùbá tán lọ́dún náà alọ Ṣákì alọ lọrin apadà sọ́nà Àkúrẹ́ àwọn apadà wa sọ ní ìpèpadà ó dàbí pé adábẹ́kúta náà adábẹ́kúta ká lọ káàkiri báwò. níbi àwa ń lọ gbà tá à ń lọ yàn sẹ́yìn ọ̀nà ibi tá a wá gbà ọ̀nà abẹ́kúta lọ́bẹ̀ àwa ń ka àwọn àpáta lọ́nà làwọn yóò fi sọ pé àpáta tiwa náà orúkọ lọ́rọ̀ tiwọn náà abẹ́ mọ̀tọ́ níbi àwọn àpáta tọ̀dọ̀ tiwa igbó ń sọ̀rọ̀ àǹjẹ̀ kódà ewé tó ń wù lórí àwọn àpáta míì èyí ò náà ti ń sọ̀rọ̀ lé lórí pé táǹpáàkì mọ́tò báyìí tí bàbá yìí ti síbìlà lórí jẹ́ ẹnu ló síbìlà lórí báyìí ló bá tẹ orí sí inú odò bẹ́ẹ̀ ní fọwọ́ ra rí báyìí ẹ máa nígbà tí yẹn rí nǹkan tó dùn mọ́ tí ń gbádùn ẹ̀ tó wọ́n fọwọ́ ra rí pé ah alhamdulillah alhamdulillah wọ́n ṣe ọ̀gá arúgbọ́lélẹ́yìn odò sí bẹ̀rẹ̀ pàlọ́ àti sẹ́lú wa ni ah ó ní àlè mọ iye wẹ́dà tọ́lọ́wọ́ bá fún wa yìí o wẹ́dà ló cool ló calm lòdó tó lọ́gbọ́n ń tẹ̀ ló lọ́gbọ́n ń ṣe yẹn ní tẹ̀ díẹ̀ díẹ̀ yìí nígbà tí wọ́n di náà ní àmọ́ rí kódà ojú àmọ́ ọ̀rọ̀ jù báyìí lọ nígbà tó tójú wa kẹnu bọ á ọlọ́mọ sànú inú ìlú yìí òun tó wá ń sọ fún wa pé ẹ ti fún wa lówó tó ti bẹ́ẹ̀ náà àlówó ó lẹ̀ lówó tẹ́ oníṣẹ́ bá ń kà nínú àwọn ìlú tó lépo lágbàáyé ó ní tó wò bá ṣáájú ó ti mí jọ́nà ó ní nọ́mbà sẹ́fún lẹ́yìn wọn Nàìjíríà wa tẹ́sọ̀ ẹ lówó gan alamọ́tọ̀ wí alówó lóòótọ́ àwọn bá ti ní oná àwa náà là ń bàtà ara wa jẹ́ ọlọ́mọdé àtàlù ìkọ̀tọ̀ wa gbogbo bẹ́ẹ̀ lọ ní kíkú tó ti ń rọ̀ yìí àmọ́ rí ní kíni jama àlù ọlọ́run lásìkò àdẹ́gbọ́n Muhammad sallallahu alayhi wa sallam tó tó bá wà ń rọ̀ báyìí náà pàtàkì jùlọ tó tó bá tẹ̀sẹ̀ ń bẹ̀rẹ̀ anita anabi ànábi yóò wá bọ́ yóò wá túbọ́ sí ní aṣọ báyìí tó bá tu yóò tu fẹ́rẹ́ ni o tó bá tu tán ànábi yóò tún wá sí aṣọ kúrò lára ànábi fẹ́ kí ó dùn ó ṣe kí ni kó kàn wọ́n nínú ara ìgbà ànábi wa ama wa ṣe bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam àwọn èèyàn ànábi wa sọ̀rọ̀ lórí ẹ̀ ànábi lóbi òdòdó tẹ́ wò yìí innahu rahma ìkẹ́ ọlọ́run وإنه حديث عهد بربه arábì lómi yìí kò pẹ́ tó kúrò lọ́dọ̀ ọlọ́run ẹjọ́ tí mi náà ṣe jẹ́ tí mo ní bẹ́ẹ̀ kó tó jẹ́ mi tó kàn mí lára alhafiz ibn hajar al-asqalani alayhi rahmatullah nínú fatihul bari àtàwọn mí nínú àwọn alfa al-allama al-khattabi rahimahullah a ti ṣe kọ̀tọ́ mi lóye akàtọ̀ olórúkọ àwọn alfa yìí pé ó náà lè wọ́n wúrúwà wọn wọn náà tún lè lẹ́kọ̀ọ́ wọn a ṣàlàyé pé irú dáàdẹ́bì ṣe yìí ìbẹ̀rẹ̀ ojú làmọ́ ṣe bẹ́ẹ̀ ẹni pé tó jù bá ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀rẹ̀ ó làwọn náà máa ń bọ́ sọ lára lálẹ́kọ́ mi ni ó kàn wá lára àmọ́ tó jù bá ti kíra mọ́ kórìbọ̀ o wọ́n máa gbé táífọ́ọ̀dù àbíkọ́ ní kọ́ ní màlẹ́ríà ebi tó bá tó pọ̀ náà tòró mi tútù ni tó bá ti pọ̀ dúnú ara ó lè fò tútù tó bá fọ òtútù tó tútù ni bá wọra tán àwọn àìsàn tí ṣe ń bẹnu ara tẹ́lẹ̀ tí ò ní jáde tó ṣẹ̀ṣẹ̀ wá ní wà jáde ìwọ́ máa ládìsì kan tó lò jẹ́ kọ́ tó ṣàìsàn ọ̀ nímọ̀ pé wọ́n lọ gbàgbọ́ ibi ọ̀rọ̀ náà ti wá fàálà kulli hal àmì olúwa wa pé òjò ilé ìkérò yìí náà ọlọ́run allahumma sayyiban nafi'a اللهم صيبا نافعا اللهم صيبا نافعا ó náà wá ní sábàbí tí tẹ̀sílù wá ti pẹ́ kátó bẹ̀rẹ̀ rẹ̀ nínú àmọ́ ẹgbẹ́ bíi pàápàá àti máa ń ṣe mu àgbéyànjú ẹnu àkókò tọ́lọ́mbá la rí lò láti fi gba ìbéèrè lẹ́nìí ẹ bá pẹ́ líle fún òní sí ìkankan nígbà ó ṣe pé òdó yìí rọ̀ délé kálukú náà ní òyìnbó àbùṣírò tó a bá tẹ̀síwò wa níbi olúwa yẹ ká bá dé dàbá sì tó kú lẹ́nu la máa padà sí mọ̀tọ́mọ́tọ́ abiluwa mọ̀lẹ́yìn wa sọ̀rọ̀ mi wà ẹ̀jẹ̀ wọ̀ kọ́lẹ̀ a máa bá tẹ̀lé lọ náà rí ọ̀rọ̀ tí kìí ṣe tọ́lọ́ tí kìí ṣe tànàbí ọlọ́dà kúmọ́ ti tẹ̀lé wọ́n jáde o ọ̀rọ̀ fẹ́ ló àfọ oníwàásí onímọ̀ ń dáná lọ bẹ́ẹ̀ gbogbo dábàá wa sọ olùwàmọ́sá àdúṣe déédéé qala Allah qala rasuluhu qala sahaba أعوذ بالله من الشيطان الرجيم ومن حيث خرجت فول وجهك كفر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم كفر لئلا يكون للناس عليكم حجة إلا الذين ظلموا إلا الذين ظلموا منهم فلا تخشوهم واخشوني ولأتم نعمتي عليكم ولعلكم تهتدون كما أرسلنا فيكم رسولا منكم يتلو عليكم يتلو عليكم آياتنا ويزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون فاذكروني أذكركم واذكروني ولا تكفرون يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تكونوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا قالوا إنا لله وإنا أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون آياتي آتي برلدي إن شاء الله قلني آية 151 من سورة البقرة آية 151 ọlọ́wọ́ bá wa subhanahu wa ta'ala olúwaníkà máa àrùsánná fi kún rọ̀súlá minkum yatlu alaykum ayatina kama àrùsánná fi kún rọ̀súlá minkum yatlu alaykum عليكم آياتنا ويزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون ẹ̀rí bá bọ̀ tẹ́lẹ̀ nínú 150 ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ń júwe in tó ń fi kàábà sí ẹ̀rí gbọ́lọ́wọ́ bá ní wálé òtí mà nẹ́ẹ̀mà tí alaykum ọlọ́njẹ́ á mọ̀ pé fífadà sọ kàábà di alqiblatul akhirah tó padà sọ kàábà bíbí tá à ń dájú kọ gbẹ̀yìn ọlọ́jà mọ̀ pé n tóun ti ṣe fún wa ni pé àánú ni tóun fi parí ìbẹ̀rẹ̀ òun lé wa lórí ìkẹ́ ọlọ́run ní tọ́lọ́run wọn bá ṣe fún wa ọlọ́mọ kàkó lórí wa oríire ó ní kàábà jẹ́ fún wa ọlọ́run wọn bá mọ́ ka omi náà kó lórí ẹnìkọ̀ọ̀kan wa ọlọ́wà ní bá a ti fi kàábà fún yìí ọlọ́run ní kàábà náà ń dórí ire kà mọ́ أرسلنا فيكم رسولا منكم يتلو عليكم آياتنا Ọlọ́run ní àkàábà lórí rẹ̀ gẹ́gẹ́ bí ìran tààrùn òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam tààrà láàrin yìí náà ọlọ́ni bí yìí ṣe jẹ́ pé jẹ́ra lèmi ọlọ́run ọba fà nẹ́bì ṣe fún yín olúwa ní ìjẹ́ra náà mo fi kàábà náà ṣe àṣírí rẹ̀ tọ́lọ́wọ́ ọba ara nẹ́gbà Muhammad sí wa sallallahu alaihi wasallam ọlọ́run ní ẹnu ma pé a ti lè sọ pé a ma bá bèèrè ní pépé ìjọ ti ní kan tí mẹ́sẹ̀jì látọ̀dọ̀ ọlọ́run o ẹwọ́n ẹ̀kà jẹ́ káta sọ́wọ́rọ̀ ẹjẹ́ káta xeyàlì kí lè ayé yìí wá kó má sí parí information kankan látọ̀dọ̀ ọlọ́run bóun lẹ́sẹ̀ rò pàmò lórí ayé náà subhanallah bóun lẹ́sẹ̀ rò pàmò lò tí ẹ bá ṣe pé arójíṣẹ́ kan látọ̀dọ̀ ọlọ́run tó lù wá wá rán lè sọ fún wọn pé kán máa ṣe báyìí lè sọ fún wọn pé kán máa ṣe báyìí mọ́ lè sọ fún wọn pé báyìí nìkan ti máa ṣe sọ fún wọn pé eléyìí ò dáa sọ fún wọn bá ti máa ń so ẹbí pọ̀ sọ fún wọn bá ti máa ń so ara pọ̀ subhanallah ẹja padà sí àsìkò jàhílíyà ò tó dé nígbà táwọn èèyàn ń bọ ọgì sámú tó ń bọ sámú tó ń bọ òrìṣà sámú ìjọ náà tó ń bọ ọgì bọ tó ń bọ òrìṣà wọn ní gáìdì ní tí ń gáìdì wọn ẹni tí ó mọ àwọn ọmọjọ́ náà ọ̀làjú wọn bí ó ti bẹ̀rẹ̀ nìkan sálé tọ́wọ́ bá ti ń dípò ń pọ́ ọmọ 17 16 17 18 èyí tó kù ní pé sọ̀kún náà kó lọ́dọ̀ ọmọ àǹfààní àdúgbò eré tí ọmọ mọ̀ ń sá tí gbogbo ìran mọ̀ ń wá ní pé bóò làwa náà ìjọ náà lọ́rùn tí ò tó nǹkan wà tí wọ́n para wọn torí ẹ̀ ẹ̀wọ̀ àdúgbò mi táwa wà yìí kí ló kọ̀ yà yín ẹ̀wọ̀ ọlọ́jà láwà yìí àdúgbò kejì ń bẹ̀rún tá sọ́rùsùn náà wà kí ló kọ̀ bẹ̀rún ọlọ́gbọ̀n kí ara ọlọ́gbọ̀n kó a mọ̀ bọ̀ àbá ẹrú ọlọ́jà náà wá kò lẹ́rú ọlọ́jà ẹwú ọlọ́jà pé wá fẹ́ pàdé lọ́dọ̀ ara wọn ẹsẹ̀ wá fẹ̀gbẹ́ gbá ara wọn kí náà ṣe jẹ́ wọn ẹgbẹ́ ẹsẹ̀ fẹ̀gbẹ́ gbá ara wọn báyìí sẹ́gbẹ́ni ti tẹ̀sẹ̀ gbára wọn nígbà tá ànábì kọ́ wa lẹ́kọ̀ọ́ tán la tó mọ̀ pé àṣó ní bó ti yẹ ká mọ̀ handle situation bẹ́ẹ̀ àṣé ní situation bẹ́ẹ̀ àṣé kò yẹ kó di wàhálà àmọ́ sì lè já ìrí ìyá káàdùnábì ò tó dé sọ́ra àwọn ẹni tó fẹ̀gbẹ́ gbára wọn the next day ni pé ah ṣé òrí náà ojú ẹ̀ ni ah ó gbádùn mèrè ìṣèwọ náà ẹ̀wọ̀n sọ́wọ́n

wọ́n sara wọn wọ́n gunra wọn wọ́n para wọn tó bá wá para wọn kálọ́ ọlọ́run ní dáwọ́ nílùú ẹ̀ládùúgbò wa yóò ká ìlú àkọ́kọ́ ló kọ́kọ́ ó máa mọ̀ ara tí wọ́n ti pa o àwa náà ò ní gbà náà ní gbọ́dọ̀ pàkan wọn wọ́n wà máa para wọn lọ wọ́n wà máa para wọn lọ wọ́n wà máa para wọn lọ wọ́n bá wá para wọn títí títí tí ọdún kìíní ogun yẹ ọdún kejì ogun yẹ yóò mọ̀ pọ́dún mẹ́wàá yóò mọ̀ pé ogún ọdún àwọn ẹni tó ń jà yóò mọ̀ á níyàwó lábẹ́bẹ́ náà wọ́n mọ̀ bímọ àwọn ọmọ náà tún wá dàgbà táwọn ọmọ náà bá tún wá ń dàgbà àwọn náà kàn mọ̀ pé àwọn bàbá wa àtàwọn ará bí yóò gbádùn àwọn náà sì ní gbà àwọn nọ́mọ̀ ò sì bẹ̀rẹ̀ ìjà tẹ́lá bí àwọn ọmọ pé kí lẹ́mọ̀ táwọn bàbá yìí bá lè gbà àmọ́ akàtà mọ̀ pé wọ́n gbà tara wọn àwọn náà dẹ̀ nígbà wọn yẹni tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala ń fà nìkan ní al-Qur'an ni ẹgbàgbé ọ̀tá gbogbo yín tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ọ̀tá gbogbo yín tẹ́lẹ̀ yẹ́ nílá ní ṣojú ọlọ́ni ìmánì yìí láta ẹlẹ́fà bẹ́ẹ̀rẹ́ kúlúrì èmi ọlọ́run olú ànábì pé kó wá so ẹ̀mí yín papọ̀ mọ́ra wọn anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam àtànábì ti dé nínú sẹ́tà ń dáwù ọmọ ìyá kankan náà ní ẹ gbọ́dọ̀ máa ṣe bí ọmọ ìyá ẹ gbọ́dọ̀ jọ kan ẹ gbọ́dọ̀ ṣọ̀kan kí ní wá ràn wọ́n lọ́wọ́ débi pé wọ́n di ọmọ ìyá padà lóbi ẹsẹ tálùkùrá ní bá sọ̀rọ̀ lọ sọ̀rọ̀ bọ̀ nínú tí máa fi ṣìrè fún láwọn ọmọ lárúbá lórí ni pé a jíjẹ́ dìde tá a gbà ní nábì dìde sáàrin alùkùrá lè ta sọ̀kalẹ̀ sáàrin kò sí nǹkan tó ń jẹ́ tó kọjá àánú ọlọ́run lóluwájú sọ mí náà pé kàábà tá ní ẹ máa dájú kọ gbẹ̀yìn ìfẹ́ ni o

آياتنا ويزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون ما لم تكونوا تعلمون أنا وان سيري موري تو فان نبي سفارا Ọlọ́run ni à ẹ̀ múrí tí mo fi ṣe fún yín àkọ́kọ́ ni pé yẹ́tùlù àléìkún àyàtìnà yẹ́tùlù àléìkún inú orí tí mo wọ́pọ̀ fi ṣe ni pé òjíṣẹ́ tí mo rán sí yín àwọn ọ̀rọ̀ ìmí ọlọ́run òun ni ó mọ̀ kàfún yín òun ni ó mọ̀ kọ ilé alukur'an tó bá kà yóò ṣàlàyé ẹ̀ àtàrà bẹ̀ ẹ̀yin ó mọ ẹ̀kọ́ bóòlù láti ń lò lárúbáwá kí ni jẹ́ à ń sokun ẹbí pọ̀ kí ni jẹ́ à ń gbọ́rọ̀ sí yàgbẹ́ lẹ́nu ọmọ ọtí bí mi ọtí bí mi náà ọwọ́ àmì wálé ayé mi òtún àti wọ́n ló fẹ́ sọ bí máa ṣe lo láìpẹ́ fún mi àwọn ọmọ ìgbọ́ sí bàbá lẹ́nu àwọn èèyàn mọ́ ẹnìkan làbúrò bàbá mi gbà wọ́n wà ìwọ àti bàbá mi lọ́jọ́ bí papọ̀ wọ́n bí èmi àti ẹ papọ̀ tẹ́sí kíkí ní ìjà ìlíyà yẹn mọ́ padà wá gà ní tẹ́mọ̀ bá gbé ìjọ́ tọ́mọ bá ti lẹ́yìn ọmọ bú ọlọ́wọ́ bá wá ń jẹ́ ká mọ́ irú àwọn nǹkan láyé lè ní káàlì kí mọ́ appreciate ànábì àtàkùrọ̀ ti rọ́ mọ́ ṣé kí bàbá ló kọ́lé ó sì lé bàbá kó lé pé ẹkó jáde nínú ilé yìí ǹjẹ́ mẹ́gídẹ́sì tó mú wa nígbà bàbá ò fẹ́ jáde ó sì pàgò sí bàbá ó sì mẹ́jú wa pé à kí ló ṣe yín mo ní kẹ́ kó òun lé ẹ̀rẹ́ ńlá gidi àbá ilé tí mo kọ́ à ilé bàbá tèmi lélẹ́yìí ọmọ àtọ́ bàbá rẹ̀ mú ilé bàbá àtòun lélẹ́yìí ẹ̀yin náà gbalé bàbá yín lọ ta ló kọ́lé jẹ̀wọ̀n ta ló kọ́lé ìjà tí ń jà ń pọlọ́bù irú ìjà tán ń jà ìlélẹ́ àná irú ìjà tán mẹ́jà ọmọ yìí gbọ́sù ọmọ yìí gbọ́sù ọmọ rẹ̀ jà ti ewu a wá béèrè pé kí lọ bí ó wá dọmọ obìnrin àbùkù dé kí wọ́n lórí ẹ̀wọ̀n àbùkù ní níbi ọpọlọ wọn dúdú dé ńgbà wọn wọ́n sì máa fi ọ́ ṣe yẹ̀yẹ́ nítorí pọ̀ bímọ obìnrin ẹ̀dá kò sí ìyẹn lèyàn máa ń pláàdì pé ọmọ tí mo fẹ́ bí o oyún tí ìyẹn àjàwó mi lọ́fẹ́ ní báyìí ọmọbìnrin lábẹ́ ti bí ìyẹn máa ń pláàdì ẹ̀ tàbí máa ń ṣe nígbà ohun ọmọbìnrin àwọn ṣe yẹ̀yẹ́ nítorí ẹ̀ nítorí pé ìwọ wá bí mo obìnrin ó di nǹkan yẹ̀yẹ́ alukurani ló dé ló jẹ́ mọ̀ ní jẹ́ kí lẹ́mọ̀ bí láì ẹ̀yẹ́ sí ó tún wá kú ní nǹkan yẹ̀yẹ́ tó bá ti wá di pé wọ́n fẹ́ nìkan ṣe yẹ̀yẹ́ pé ọmọbìnrin bí ọmọbìnrin bí ọmọbìnrin ah èmi náà yẹ pẹrẹ tó báyìí kò wá ní ṣe ní méjì yóò wá ronú kí ni kó wọ́n ṣe yóò wá mọ̀ rò pé ọmọ yìí àyòmù sí kò hó àláhù ní àmì ẹ̀dùn sòhù fìtọ́ra ṣé wá mọ̀ tọ́jú ọmọ yìí àláhù ní kábùkù ó sì máa kàn mí jọ mo ti bí ìjọ àlùfíà mọ́ àmì ẹ̀dùn sòhù fìtọ́ra àbí wọ́n mọ̀ yìí lọ rí kì í bọnú yìí bẹ́lẹ̀ láàyè ìgbẹ́lẹ̀ kí rí mọ́ bẹ́ẹ̀ kí ń dá ẹ̀pẹ̀ bó kó kú sínú rẹ̀ níjọ́ náà option méjèèjì tọmọ nínú ẹni bá wọ́n mọ obìnrin tó lówó mọ́ tọ́jú rẹ̀ aláhú nínú ẹni bá gbẹ́lẹ̀ tó ti ọmọ nbí lúkó tí ọmọ nìbọ́ òun ò fẹ́ kábùkù kò fẹ́ mọ́ sí lẹ́mbàrá jùmọ́nù lòun fi jùmọ́nù yẹ̀pẹ̀ alukura ìlòdé lóníkíní jẹ́yìn Ah, àtọ́mọ́kùnrin àtọ́mọ́bìnrin ó lè lè ní ọlọ́wọ́ bá bí ṣe àwọn obìnrin àwọn kọ́nà tí wá dì nǹkan lè ní Al-Kùránì gbà wọ́n kúrò nínú kújọ náà àwọn náà ti wá dakọ àwọn kan tó wá ti ń di pé àwọn gan-an kò sí tọkùnrin lè ṣe tí kí ni gba Al-Kùránì gbà yìí làgán Al-Kùránì wá tún kọ́ aráyé yọ tán Al-Kùránì ló wá di dáńkà lábùkù lẹ́yìn bábùkù ti wà ń dán náà nígbé yẹ bá bí mo obìnrin nǹkan àyẹ̀yẹ́ ló ṣe yẹ̀yẹ́ ohun ìtìjú rẹ̀ kódà àwọn míì máa ń torí ẹ̀kọ̀ ìyàwó lẹ̀ a máa ń sọ tàn ẹnìkan àbú Hamza ó pọ̀ ní ọ̀tà àwọn abúlé adam ìjẹ́ pé tánàdì rẹ̀ ni wọ́n fi wá lọ́kàn balẹ̀ àmọ́rọ̀ òun ní ṣẹ́kímà púpọ̀ àbú Hamza ìkànjá àbú Hamza ní ìyàwó rẹ̀ òbí Hamza ìyàwó bímọ sí ní obì obì kejì obì obì kẹta obì gbogbo ọmọdé dáa ń bí obì bó ti lóyún lọ́dún kan nù àwọn èèyàn tí wá sọ àbú hamza àti bàbá obìnrin nù lù tó bá lè ṣe bí yẹ̀yẹ́ náà fi ń ṣe bá yẹ̀yẹ́ òun ni pé látìmí ah, náà bá bí ọkùnrin àá àbùkù yóò ẹ̀yìn náà ó bí mo kó níbi tẹ́yìn náà máa ti ẹ̀yẹ kéékèèké láàrin ara yín ẹ má máa bí wọ́n ti ẹ̀yẹ mọ́ jàhìlíyà ni tọ́wà jẹ́ ah, obìnrin lọ tún bí ní láti owó yẹ̀rí sọmọ́ tó dìbò obìnrin ló tún bí ní Abu Hamza àgbàyàwó rẹ̀ tó wá lóyún mi màgbẹ̀rọ ló bá pé ìyàwó jòkó mo ń lọ́rìn àjò báyìí mo sì rí pé ọ̀ọ̀ni pẹ́ ọ́ ti bímọ àmọ́ o orí èyí tí bẹ́lú rẹ̀ tó fẹ́ bímọ yìí ọmọ náà ò gbọdọ̀ jọmọ obìnrin o tó bá ilé jọmọ obìnrin pẹ̀lú ti tán láàrin ìgbà jẹ ẹ̀mí ò tó mọ gbẹ́rú lè mọ̀ làbó Hamza bá gbá ìyàwó lọ tó tó dé ìyàwó ti bímọ ìwọ níyàwó bínú ọmọ ọmọ mi ìyàwó jù wá òkú kò sí kìíní kan ah, mọ́tọ́ ní ọmọ nílá ní ẹjọ́ àbúlámsà wá parí ìrìn àjò tí wọ́n ń bọ̀ tí wọ́n ń wọnú ìlú bọ̀ àpèjúwe ọmọ kéèyàn wá ti wà nínú rú ní kò sí àyè àti lúbọ̀sì náà tí wọ́n ń kí i pàbó bí ìyàwó rẹ̀ ti jẹ́ bí sí wọ́n ṣe àdíwọ̀ ilẹ̀ ayé rẹ̀ ti sá gbogbo orí ẹ̀yẹ́ òṣìlá gbogbo làwọn ṣe á ó ti ọkọ̀ gbọ́ báyìí ìbànújẹ́ wọnú ọkàn ẹ̀ ṣé màá tún kọ̀ǹtínú pẹ̀lú gbèsè àyè báyìí àbùkù yìí pọ̀ ìrònú bẹ̀rẹ̀ wọ́nbà bẹ̀rẹ̀ sí ní ronú ó bẹ̀rẹ̀ sí ní banújẹ́ ó bẹ̀rẹ̀ sí ní bọ̀kànjẹ́ ìtàrùn ronú ibi àbámdà tí wá ronú ronú wà ní ẹ̀yìn kò ní ìdíntẹ̀ àṣírà mi létí ṣe bí mo ti fìdé rí mo ti ní tọ́mọ yìí báyìí lè fi jọ mo obìnrin ó ṣe kí ni ọ̀pá ní lọ́lẹ̀ yìí tó máa ń gbé lórí mẹ́rin kó ìwú gbé pẹ̀lú rẹ̀ mọ́nà ìgbà tí ó ṣe ìdílénú àdúgbò wọn kò bá wọnú lé rẹ̀ lọ́gbọ́n ẹ̀ máa bí ìgbà tí irú lé kí ń bẹ́lẹ̀ jọba yìí ṣé ma gbégbé àbí bí ó ti ń bẹ́lẹ́gbẹ̀ wáyé Abu Hamza bá dé bá kó lọ níbẹ̀ bá fún yàrá ń bẹ̀ ìta gbé rẹ̀ ìyàwó wa gbọ́ nínú ilé Abu Hamza bá ti dé láti ọjọ́ mélòó a ní ò wá wálé alọ́lọ́ ti lérí wọ pé òun ò ní wálé ó ti dàbò àmọ́yàwó Abu Hamza ọlọ́run jogun làákàrí fún làákàrí òun làwọn obìnrin tò ní òní mọ́ nígbésí ayé àwọn àkọ́kọ́ wọn ṣe ń dàrú ṣẹ́rí mú ẹni tó dùn kọ̀ǹtúrò láyé ọkùnrin ni òun ẹni ó sì rọrùn kó mọ kọ̀ǹtúrò ọkùnrin láyé obìnrin ni òun ṣẹ́rí kọ̀ǹtúrò ilé ìjọ́nà ń gbé láwa lọ́wọ́ káwọn kan pàṣẹ ni àmọ́ àwọn láì sọ̀rọ̀ yóò sì mọ kọ̀ǹtúrò rẹ nítorí wá fẹ́ ọmọ ṣe ọ sì mọ ṣe obìnrin obìnrin tí ò bá nílà káì tí ò mọ bá a ti ń gbélé ayé ni níwá àtọ́kọ̀ rẹ̀ ó máa ní pọ́blẹ́mù lórí ọ̀rọ̀ ẹ̀fẹ́ dìsáì lọ́mọ bọ́kọ̀ rẹ̀ jiyàn lórí pọ́kọ̀ rẹ̀ ní báyìí ó ti fẹ́ mọ́ bá jiyàn agbára tá a gbé fún ọ ní ọdọ̀ èyí tá agbára òfòfò sọ́ni tí wọ́n fẹ́ òun yóò padà ṣe àmọ́ má gbé wá lọ́nà àgídí má gbé wá ní ìgbé wa bíbà tó rìn lè pàápàá àti tẹnu kò sí wàhálà kò sí pọ́blẹ́mù àmọ́ ìwọ sáà máa para bíbí tí wọ́n náà lọ́fẹ́ nǹkan máa tọ́ létí ẹ̀gbẹ́ à ẹ̀rẹ̀ máa wí jùlọ rẹ̀ àtúnyẹ̀ náà kìnnìkan kìnnìkan tí wọ́n ní tó bá yá yóò kàn sí gbogbo owó kí ló sọ pé mo ti gbọ́n ó ti ṣùnú kìí fẹ́ sú wa lẹ́tọ́bìnrin bá ti jẹ́ kóbìnrin tó farabalẹ̀ lọ́dọ̀ ọkùnrin òṣèlú ò ní lè gbà lọ́wọ́ ọkọ rẹ̀ ẹ wo bí àbú amúsà lé nílé ìyàwó àbú amúsà wà wò pé àà ti wọ inú ilé ìwúlọ nígbà mẹ́nu ilé yìí àádọ́ lóra wa gbó níṣẹ́ yìí ọmọbìnrin náà ọmọ tó bíù náà ọmọ ló wá gbé ó bá lọ ojú wíńdò ibi tán lágbo amúdà gbé òun bá ní ìlú àgbo amúdà wá ọmọ mi sunkún ó ti fẹ́ máa kọrí fún ọmọ ló bá kọrí fọ́mọ máa lè àbí hàmùgátà láàyà àti iná يظل في البيت الذي يلينا غضبانا أبعد لي kọ́dọ̀bá na ala na lílàlúbà nínà wàlẹ̀ na. kàfí àìdì iná arúdì lílà nìrìnà lọ́nbẹ̀ tó kọ́ ní dára fi àbá ní bá ń kọrin máa lé àbí hamza tálàyà àti iná. àbá ibi àgbà hamza àgbà jáde kí ni wíìsì ìgbà tí ó tẹ́jú ìwádìí máa lè àbí Hamza tálà ya àti iná yàtọ̀ lọ fẹ́lbà ìtẹ́ lẹ́dí yẹlína fàdébánà aláàna lídàlbànína wàlẹ́ ìṣàdá kàfí àìdína ونحن كالأرض لزارعينا ننبت ما قد زرعوه فينا ó ní máa lè àbí Hamza tálà ya àti iná

ẹni ó gbin àgbàdo bọlẹ̀ kí ni yóò kì bọlẹ̀ àgbàdo ó bá kí àgbàdo kí ni yóò sì jáde ẹni ó múlá kí ni jáde ẹni ó da ewé kú síbì kan kí ni ó wù jáde mẹ́ oríṣi ọ̀gá máa ń máa bínú gẹ́gẹ́ lọ dá ọmọ sínú ara mi náà mo ṣe lóyún ọmọ náà mo ṣe ń bí obìnrin sọtẹ́ yóò bá yẹn ẹ̀kọ́ kọ́ra ọ̀ní lára omi wá tún bẹ̀rẹ̀ máa lè àbí àrùdátálà àti iná yàtọ̀lọ́ fẹ́lbà ìtẹ́lẹ́dẹ̀ yàdínà fọ́dúbàánà àlà dalídàlbàníná wàlẹ̀ ìtàdáka bí àìdínà fanáàlù kàrí àrùdẹ́lẹ̀ dàrí àìdínà lọ́nbẹ̀ tó máa kàrí dára òòrùn ó wá bẹ̀rẹ̀ tẹ́lifí ti ń kọ́ ojú sí ń padà sí àbúwámúdàbí ó wà tẹ́bọ́jú ọmọbìnrin yìí mọ̀ fẹ́ expose mi rèé so àṣírí ó tún wá tú pé àtàrà mi ni obìnrin wá aṣẹ́mi gan ní ìlọ́kùnrin lára náírà buhamza bá bẹ́ bọ́ta ìgbà tí ó bẹ́ bọ́ta ló bá fún ìyàwó rẹ̀ bẹ́ẹ̀ ni máa ń fọwọ́ gbójú lẹ́nu ìdọ́gbọ́n fún yìí ọwọ́ kò má gùn tọ̀ wí mọ́ ìgbà tí ó yà buhamza yà ń kí ìṣẹ̀gbẹ́jà fọwọ́ lé lọ ọmọ ìwùlẹ̀jà akọni ìjọba pàmì nínú òun tóbìnrin bá ma wí rẹ̀ àlá yóò dáyọ̀ ọkọ ẹ̀ padà àmọ́ yóò kọ́ la fẹ́ mú bí ọ̀rọ̀ yìí lákòókò yìí níta torí ẹ̀ lọ́bẹ̀ ni pé níjà ìlíyà níjọ́ èèyàn bá bí ma bìnrin kí ni máa ń bí àbùkù ní yẹyẹ ni àmúgbà alùkùránì jẹ́ alùkùránì ló dá orí wọn padà pé kí ní ṣe yín gbogbo tá alùkùránì wa sọ ìtàlábí lóluwà ti já mọ̀ pé oore ni o kama arsalna fikum rasulan minkum. kama arsalna fikum rasulan minkum yatlu alaykum ayatina. wa yuzakkikum. يتلوكم آياتنا ويزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون ما لم تكونوا تعلمون ألا أن يوجد تعرسي آه àbí parí ìdẹ̀ra lé yín lórí ní gẹ́gẹ́ bá ti fi kàábà náà parí ìdẹ̀ra lé yín lórí yatlu alaykum ayatina yóò máa ka àwọn àyà wa fún yín olúwa ní kódà nínú tí ó máa ṣe ní pé wa yuzakkikum yóò máa fọ̀ yín mọ́ ah lágbàá mọ́ dọ̀tí kà níbi òtó dé lárúbá ṣe kí ni wọ́n dọ̀tí olè jíjà wọn àjámọ̀ kankan zina àjìnà bò kan fàájì tẹ̀lé yìí o níbi wọn bá zina wọn dé abiyamọ tí ń tọmọ lọ́wọ́ lárúbáwá àmọ́ bá ṣe jù wọ́n tún wọn mọ bí ṣe báyìí imrul qais lára àwọn ṣọ̀hárá olùjá ìlẹ̀yà pé yẹn ń kọ́ adábù lára àwọn oní tá kọ́ tá a lè tó kọjá tá máa ń kọ́ ni nígbà tí ń wà sọ́fà bí básìkò jàìlíyà àṣíríkà lẹ́bí o tó dé à ó sọ̀rọ̀ ara rẹ̀ ní oníbi tó ń bàjẹ́ dé tó wọ̀wọ́ dé tó wọ́sù dé tó yáyàkúyà ó ní kí ni ó ní tó bá róbìnrin tí jẹ́ tó ń tọ́mọ lọ́wọ́ tó jẹ́ ìtòjẹ́ ìbímọ àóníyàn jẹ́ lódò dáadáa ẹ máa wé ní burúkú ọ̀rọ̀ tí ó wí ó ní ẹ kò sí méjì méjì ọmọ ìwọ̀dì kan múnú ọmọ rẹ̀ oní ó sì di ọmọ kejì mú òun màbí tó ń ṣeré kọmọ náà máa mọ̀ kan ẹ̀wẹ̀ ní orúkọ ọ̀rọ̀ báwọn lárúbáwá sí èyí sọ iṣẹ́ iná pè lọ́ba alásàkásà ńlẹ̀ iná sọ pé kò sí àwọn àtàkásà tí ò ti dá láwọn ọgbà wọn ọlọ́jọ́ kí gbogbo wọn lọ́wọ́ sàjẹ́ kí wọ́n lè túbá kò ní palapala bíjà ìlíyà sí nínú olùwà ti ní pé wọ́n yóò yá tí kò ẹni tó wá fọ àwọn ìdọ̀tí mọ́ kù lára ń ká níjọmọ́ wàláhì àlẹ́bùwà Muhammad ebi àti ẹ náà àwọn náà mọ àwọn ìwà tí ń bẹ lọ́wọ́ kálukú wa a máa wọ ìwà tí wà tí ń bẹ lọ́wọ́ wa ẹ̀dá kí ní fọ̀ wá mọ́ alukur'an alukur'an subhanallah àwọn yẹn ń dàgbẹ́ wọn bá sọ ma pé wọ́n tọ́bá ìdòwò fèèkì báyìí ọba ti gbé bá tọ́bá ti gbé bí lábẹ́ máa ṣe ìgbọ́n báyìí tó tan náà sí yóò dé kẹ́ẹ̀kì pé fèèkì ni ẹni tí ń wí ìtura túbá nìkan ọlọ́run ti gbà fóun náà ti ń ṣe sún náà inú kòrò ní wáyà yìí náà lájọ ń gbé níṣẹ́ ọlọ́mọṣà bá gbá tọ́ bá wọn ọ̀rọ̀ kọ̀rọ̀ ní wá àti gbogbo délẹ̀ láàárọ̀ yìí ẹni wá ní onígbà àtàwọn sọ́ọ̀mọ́ eh Lagos Island ní wájú Central Mosque tó ti mọ́ ṣe ibi tó padà wó wóró kí náà mọ́ pé àwọn bí fẹ́rù tom jones ní àwọn tó fẹ́ Central Mosque òkìní kan wóró kìní kan gbàgbàgbà lọ́n ṣe àwọn àwọn gbàgbàgbà lọ́n ṣe fake international passport gbogbo ẹ̀ tó ti mọ́ ń gbórí ara ó lórúkọ ìjọba olórúkọ kan tó wọ́n ń kò ah, sáwọn ọmọ ìpínyà ní láàrín ẹ̀ẹ́ ọdún ṣe káàpàá kìí ṣe ayúwà ẹdínmọ́ rẹ̀ olórúkọ tọ́mọ́ olúwọlé ẹ̀ṣẹ́ olúwọlé àwọn náà tí wọ́n mọ́ dáwí wọ́n mọ́ rú nǹkan táwọn ọmọ ń dánwò bẹ́ẹ̀ ò sí nǹkan náà ní fímẹ̀ ìníjẹ passport àti visa wọ́n ṣe visa fún ọ́ sì gbé visa nílùú èbó ọ́ gbé nílẹ̀ lárúbáwá níjọ́ náà lọ́wọ́ ní technology tó wá gbalẹ̀ ẹni wá láwọn àwọn ọmọ olúwọlé òlàwọ́ wà alámọ́sàbà gbanitúgbà wọn kó gbanitúgbà ti wá náà mo gbọ́ fẹ́ rú sí gbà ní pé ṣe ń táwọn èèyàn dẹ̀wò ní ayé rí ó ní tèbí pépà náwọn náà píríǹtì sílẹ̀ fi mọ̀ pé fẹ́ẹ̀kì ni láwọn wà wulẹ̀ ṣe yóò mọ́ owó tó jọ òrìjínà owó owó tó jẹ́ kíni òrìjínà owó lẹ́fọ́ lápòjúwe 100 naira àbí tó bá mú 100 naira nígbà tó kọ́kọ́ fi alákọ̀ọ́kọ́ àti 1000 naira note ṣe yàtọ̀ ní táyì tọ́pọ̀ yàtọ̀ ní táyì ọmọ táwọn wà ṣe lè pé wọ́n wà lọ wá títí náà kọ́nà nù wọ́n wà fi fọ pépà 100 naira pépà ni ó sì mọ́ kànga kànga pépà ni ó ṣe kí yóò mọ́ kànga kànga kànga agbọ́rọ̀ owó ni o yóò wá mọ́lẹ̀ tó yóò wá padà dàbí just paper báyìí yóò wá dà báyìí yóò mọ́ tónítóní wọ́n wá mú one thousand notes náà wọ́n ti mọ̀ pé wọ́n ti mọ̀ bí ti ń rí wọ́n ti lọ design ẹ̀ sára ṣe ń lọ́ print nǹkan ó sì lọ wá wọ́n dà tán mọ́ lò tó lọ́ pè discover pé Paper, lẹ fi ń gẹ́ẹ̀sì pé kéèkì lówó kan ẹ̀rí pé ń gbà yín náà gbogbo àyín náà ń gbà kéré jù báyìí lọ abájúdẹ́ mú owó fèkì àárùn báyìí àwà jùlẹ̀ èyí tó bá gbéra ó dáìkó láti mú ìdíra èyí tí ò bá gbéra ó ní kí ni ọmọ pépà lẹ́fí mọ́ ẹ̀ ní mọ̀mọ́ nìfẹ́ pépà èyí tó jẹ́ 100 naira notes wọ́n wà píríntì gbogbo tẹ́ design zara 1000 notes wọ́n sì print ẹ̀ sórí ẹ̀ front and back tábà píríntì ẹ̀ sáfẹ́ gbé jáde èló ni wọ́n tọ́bá gbé dé ibi tí wọ́n ti lè yẹ̀wò tọ́ ọrùn báyìí sọ́júlẹ̀ yóò gbéra yóò ní gbéra ọdẹ́ náírà bí èlò tẹ́lifà gbogbo ọmọ nílá ìlàhà ẹ̀yọ́ máa nẹ́bí adámọ̀ ní ọpọlọ yìí awọ èyí ṣe lọ́pọlọ táàfi ṣe ìkẹrí nàìjíríà ẹni wa ni báwọn tí wá ń ṣe lórí náírà yìí àwọn sì lọ rí mú twenty dollars ìgbọ́ ilóyì wọ́n fọ́ twenty dollars náà tí ó mọ̀ kànga kànga àwọn sì print information hundred dollars sí èló lẹ́wà tó bá ti wá print ẹ̀ èló ló dì mo ní kíbo lẹ́ti wọ́n print ẹ̀ tí wọ́n yé rí iṣẹ́ print ẹ̀ ó ní orí àwọn bó o àárín ẹ̀yìn ọ̀sán àjẹyìn ọmọ ń parẹ̀ ló bá a ó ní wọ́n yé gbégùn kan bá lọ printing press àbólẹ́wà máa ń gbé lọ ó láwọn ti lé ní ṣe tàwọn àwọn ọmọ lọ́lọ́dì sótẹ́lì ni àwọn lè gba oṣù kan lóòtẹ́lì àwọn ti tilẹ̀kùn mọ́ nílẹ̀ iṣẹ́ táwọn máa ṣe ní yàrá wọn àwọn ọmọ print àwọn ọmọ print táwọn bá máa láwọn máa fẹ́ parí àwọn lè fi print hundred hundred dollars àmọ́ lọ bí ten thousand pieces tí owó náà làwọn ò fi ṣe ọ̀tọ̀ làwọn kọ̀ọ̀kọ́ fọ́ ọ̀tọ̀ làwọn wà print lé lórí ọ̀tọ̀ làwọn wà ṣe gbá ẹ dákun àwọn tí máa ń ṣe lé yìí ìwà rẹ ní àbíwá mú àsọ̀rọ̀ mọ́jọ̀mọ́ ẹ̀dàkùn irú ilé ìtàbí ṣe àwọn fi ba ẹ̀kọ́nọ́mì ayé jẹ́ ni àbí yóò tún ẹ̀kọ́nọ́mì ayé jẹ́ yóò bẹ ẹ̀kọ́nọ́mì ayé jẹ́ àwọn táwọn èèyàn bá mọ́ fi balẹ̀ ayé jẹ́ rèé àwọn ẹni tó àwọn gbọ́wà sí la ilaha illallah wọ́n gbọ́wà sí tán àbáni ẹ́ àwọn òtún dẹ́rù ilé ìgbò wọn kó wọ́n tún wọ́ ẹ̀rọ àà ah, ah. ẹ̀wọ̀n ànábì adamu ẹ̀ ń dàn kan wọ́n fa àní ẹgbẹ́ ẹni ó sì ń bà mí bí ó ti dúró ẹ̀gẹ́ ẹ́ ìwé ẹni yíba ẹni ọ̀rọ̀ lọ́mọ táwọn eléyìí ó ti dẹ́wò nù ayé àmẹ́dákúndọ́ tí ó tù bá dáàmọ́ tó rí ọtí alukùránì fún náà lóluwá ti ń dáàmọ́ pé kàmá àrùsálínà pé kòmù rasulan minkum yatlu alaykum ayatina wa yuzakkikum أرسلنا فيكم رسولا منكم يتلو عليكم آياتنا يتلو عليكم آياتنا ويزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون موريش فيديو kílípù kan láàrin pàánù lèmi tó rí ìmọ̀gbọ́n ti ṣẹlẹ̀ àwọn aláròyìn tó máa ń gbéròyìn àwọn ìṣẹ̀lẹ̀ ayé òun fídíò ọ̀nà wa gbé ó wá jẹ́ ọ̀gá ọlọ́pàá ọ̀gá ọlọ́pàá wa ń sọ̀rọ̀ ń pa ínsídẹ́ǹtì kan tó ṣẹlẹ̀ wọ́n ní bàbá kan tí ń sì mú ọmọ rẹ̀ yóò máa wá bá sùn yóò mú sí kí ni jọmọ́ yóò máa bọ́ ọmọ rẹ̀ sùn ọ̀gá ọlọ́pàá ìfẹ́ ọ̀gá ọlọ́pàá lójú ọ̀rọ̀ nù àwa ní tí bàbá yìí bá ń gbọ́mọ sùn láhùnà ọ̀làkọ́ wà tán ìlà aburú ti wọnú ayé jàìlíyà àjọ náà ti padà àmọ́ kò sí tó lè fọlẹ́ ayé bá fà lùkùrán kò sí tó lè fọlẹ́ ayé bá fi kágbà fà nẹ́bù àmọ́ àmọ́ wọ́n ní bàbá yìí ń bọ́ mọ́ sùn ìgbà bàbá ń bọ́ mọ́ sùn bọ́ mọ́ sùn bọ́ mọ́ sùn bá yóò tún wá lọ pé àwọn èèyàn ń ta mo lọ́mọ lé o wà bá sùn wọ́n bá bọ́ mọ́ sùn tán ó sì mọ̀ kún ní òmò gbowó ìwà ń ó dàbí pọ́ 15 years fifteen sí fourteen ẹ̀hàn òkè wọ́n náà rí tọ́ ọlọ́mọ fourteen years àwọn àbí ọmọ péjọ ni bàbá ti ń bá ṣùgbọ́ ó last year ni bàbá ti ń bó ṣùgbọ́ a ní bàbá gan sọ pé òun ti ṣẹ́yún fọ́mọ náà yìí tọ̀ nísìnyí oyún oṣù méjì nítorí wá ń bẹ nínú ọmọ ó tó ṣe lóyún oṣù méjì báyìí táwa lóyún ọlọ́mọ ní tó wáyé kó yóò oṣù méjì náà ní mo ní o láti bí oṣù méjì sísìn ẹnìkan kò bá mi sùn mọ́ àlùbàbà mi ká ń lóyún jọ̀mọ́ ta ni bàbá fún lóyún ìdọ̀tí jà ìléyà lọ ọgọ́ ọlọ́pàá fẹ́ mú ìmọ̀ràn wa àwọn olùkọ́ ní solution wọ́n ní à ọgọ́ ọlọ́pàá solution tẹ mú wá yìí ẹ̀sìn dáwà lálẹ́ sínú òbí o ọgọ́ ọlọ́wà ni wọ́n kì í di solution àwọn bẹ̀rẹ̀ mi gbọ́ ọ̀rọ̀ wàhálà rẹ̀ dáa lẹ́kọ̀ọ́ ní solution ẹ̀yìn bá yìí lé ní burúkú yìí lé ní burúkú tí rẹ̀ ó ní ìta àfi mọ́ jagun owó ẹ̀ ọ̀rọ̀ ọlọ́pàá ní solution bẹ̀ ni pé àwọn fẹ́ fún gbogbo àwọn ìyá ní advice gbogbo àwọn ìyá àwọn fẹ́ fún wọn lékè advice wọ́n ní ẹ máa ṣọ́ra pẹ̀lú àwọn ọmọbìnrin yìí pàtàkì jùlọ ẹ bá ti ń rí pé wọléwọ̀de bàbá àtọmọ ó bá ṣe kí ni ó bá ti ń pọ̀ ẹ̀fúra tọ́ alẹ́pẹ́ solúsọ̀ ni pé àwọn bàbá ò gbọ́dọ̀ jọ́rẹ̀ ayò pẹ̀lú àlàlélẹ́yìí àwọn táwọn èèwà sọ̀dá àrùn tá a fẹ́ràn ọmọ obìnrin tó ọmọ obìnrin fẹ́ràn wa kí ló wá kù dáàmọ̀ sí nìkú a máa dí pé sọ ọmọ mi máa bèèrè àti ọmọ ọ̀dọ̀ wa ní olémọ̀ ẹgbẹ́ tí wá sọ́run èmi wá wo ìlà another dimension náà eléyìí tó gbọ́ ta ìtẹ̀ ìmú ni àti rí ìyá náà tóun náà ń fọmọ rẹ̀ náà ṣerú nǹkan báyìí tọmọ fóun náà lóyún ó yá sáàtún ní ẹ̀yin bàbá o ẹ máa wo àwọn ọmọkùnrin dáadáa o tẹ́bá ti bí ààrẹ bá ti ń fa wọlé tí ń fa wọlé ẹ máa fura o ìyá tún ṣe kíni tẹ́lẹ̀ bí àádàpọ̀ ayélujára ayélujára bá àdídálé ayélujára ètò tó wá gbé kalẹ̀ lé ayé là á dàrú o ibẹ̀ ń kọ́ ní solution rẹ̀ tẹ́lẹ̀ bí ti bàbá òun ní ìdíkan fi àlùkò á wọ́n lọ wá rọ ẹ̀ ní èkó lè gbọ́ ìjìyà tó sì bẹ̀rẹ̀ ṣe fún náà ó ní ìdíyò náà torí lára tálùkùrá ni ni a ṣe náà nù a máa ń jẹun wọn ìyà náà ìjìyà tó bá tọ́ sí èyí ò ní ó jẹ́ wá àti fáwọn ẹlòmíì ibi solution wà lọ èyí ò ní ó jẹ́ kíni ni ó jẹ́ wá àti fún àwọn ẹlòmíì tẹ́lómi bá ti rí tó ju rẹ̀ rí ah ìlú òbí amábádí káwọn obìnrin máa tọ́ àwọn ọmọ wọn àà àwọn òṣù àwọn ẹ̀sìríẹ́ǹsì ilé tí ń gbóná lọ́wọ́ báyìí níbi táwọn obìnrin míì jowú dé tó ní tààrà fọ́kọ dé tó wò pó ń fẹ́ràn ọkọ tó bá ti ń kàn rí pé ọmọ fi bádádì rẹ̀ sọ̀rọ̀ owú tí ẹ̀ ní ó máa ṣe kí ní gbẹ̀gbẹ̀ tó dé àmọ́jẹ́ ní gbogbo ọ̀dọ̀tí tó wọnú ayé yìí níbi tí solúṣọ̀ rẹ̀ wà ní oníjọmọ́ aláìmárùkù ánìyàn lólúwájú ní dáàfà nẹ́bì ṣe ìdẹ̀ra tó parí ní bá tí lọ pa fi kàábà ṣe ìdẹ̀ra fún yíò kàmọ́ àrùsánná fi kùn rọ̀súnlá nínú kan kàmọ́ àrùsánná fi kùn rọ̀súnlá nínú kan yàtùlú aláìkùn áyàtìlá يتلو عليكم آياتنا ويزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون ويزكيكم أنتم فوامة النبي إذا النبي أوصي بفوامة أولئك جماعة القرآن àìwá mọ yí ìbàjẹ́ ìbàjẹ́ ìbàjẹ́ ó mẹ́rú ọlọ́wọ́ bá kẹ́dà ara àwọn ẹni tó dìde láìláńdì náà ni wọn náà ti ń ṣe súnà wà dúpẹ́ lọ́dọ̀ ọlọ́wọ́ àmọ́ kò síbi tó bá dé tẹ̀sí nímọ̀ pé áá àdúgbò kan làwọn ilé ìgbé dàgbà ẹ̀ ti mọ̀ inú wà inú ìṣe àwọn ìṣẹ̀lẹ̀ kan tí ìṣẹ̀lẹ̀ ńlá kan rẹ̀ ó wá lẹ́rú ọlọ́ọ̀kan tó wá lẹ́gbẹ́ á ẹni yìí fẹ́ràn òdodo pé wọ́n mọ̀ tá ní òkú lára ẹni ẹni wá pè mí wọ́n ní sáà ẹni yìí àwọn èèyàn kan pariwo rẹ̀ ní òun ó ní tóun ní kó jẹ́ kẹ́ni yìí tí ò fi níbi sẹ́lù dáadáa òun ni pé kò kó sọ́wọ́ àwọn àfáà bíbí níjọ́ tó kọ́kọ́ lòun fẹ́ gbà sún náà àtìlẹ́yìn pẹ̀lú ẹ̀ ayọ̀ pé bó ṣe lọ bí yìí ó lọ bí yìí ó lọ káàkiri bó ṣe lọ káàkiri yẹn ká ní pé bó ṣe gbá bó ṣe bẹ̀rẹ̀ sí ṣe tọ́lọ́wọ̀n ó wá dúró lọ́dọ̀ àfáà súnmọ́ wọn wọ́n kí àlùkò àrùn wọ́n kí súnmọ́ àbí àwọn akọ́ ẹ̀rí burú ikọ́ ẹ̀rí burú nínú akọ́ ẹ̀rí rẹ̀ ní ẹ̀rọ máa wíkì mo ní kí ló dẹ̀ bí yóò ní àwọn ah, ẹ̀rú àwọn báyìí náà kò wíkì àwọn ẹ̀rí mi

ọlọ́run ní aníkó máa ka àwọn àyà wa kó sì máa fọ̀ yín mọ́ olùwàgbọ́n wa yu'allimukumul kitaba wal hikma kí ni al-kitaba bẹ́ẹ̀ al-Qur'an kí ni al-hikma bẹ́ẹ̀ as ọlọ́run ló jíṣẹ́ tààrà sí yíò yu'allimukumul kitaba yóò máa kọ iye al wọ́n hikima yóò sì mọ́ kọ́ inú súnà lẹ́gbọ́ Muhammad sallallahu alaihi wasallam nígbà tí mọ́ ń fèrè gbà tí mọ́ wà rẹ̀ gbà tí mọ́ sọ̀rọ̀ rẹ̀ gbà tí mọ́ fi sàyè rẹ̀ yóò kọ́ yíba tí ń ṣẹ̀sìn yóò kọ́ yíba tí ń wà yóò kọ́ yíba tí ń fẹ́yàwó yóò kọ́ yíba tí ń kọ́yàwó ẹ wọ àjọ tí tó pọ̀ bí ọ̀nà táwọn yẹn lè gbiri bí ìgbà ilé ọkọ̀ mi ló dọ̀lọ́ àdìsí gbó dúkẹ́rùdé rẹ̀ náà ó tún lọ pa àjàwó náà wọ́n tún bára wọn lọ náà nù á ẹ̀rẹ̀ èèyàn là mọ́ǹkè ẹ̀rẹ̀ èèyàn rùn wà sí wà ní wàdọ̀tí ìwà erí àmọ́ kí ni ó pọ̀ wá mọ́kù òní àwọn ìwà erí ìjọ mọ́ kí ni ó pọ̀ wá mọ́ àlùkò sí nǹkan méjì tó lè pọ̀ ọmọ tó kọjá àlùkò àlùkò ọlọ́mọta àtàlùkùránì náà tẹ́wà olùwádà nẹ́bí yóò mọ̀ wá kọ́ wa lálùkùránì ló ṣe mọ̀ kọ́ wa súnà wọ́n yóò àlìmùkùn mẹ́lẹ̀m tẹkúnú tààlàmù ọlọ́run nínú ẹ̀ náà tún wá ní pé wọ́n yóò àlìmùkùn yóò tún mọ̀ kọ́ yín náà mẹ́lẹ̀m tẹkúnú tààlàmù ìjẹ́ mọ̀ yóò mọ̀ bí mọ̀ yín ìdí òye yín yóò jẹ́ kó mọ̀ yín ara oríire tó ti ṣe òun ṣe fún wa nù ìdí rèé ọlọ́run ọba ń fàlù ànábì sí ìrègùn lé wa lórí káàánú òun ni lórí wa pẹ̀lú pé yóò máa kọ́ wa lálùkùránì yóò máa kọ́ wa ní súnà yóò máa fọ̀ wá mọ́ yóò máa kí alùkùránì fún wa yóò máa kọ́ wa ní táàmù. bàbá wa rẹ ni tí yóò mọ iye alùkùránì ẹ máa bá bẹ náà ní o mo rí fídíò ọkùnrin kan náà ó dàtí ó yóò jẹ́ ti di ìgbàrọ̀ gbùgbù náà ọkùnrin ó ti pẹ́ tá a ti máa ń rí ìkórìíra tó ní sí Islam kí ló bí fún àmọ́ àmọ́ ti pẹ́ tá a ti máa ń fídíò ló ti ṣe sẹ́yìn ṣe fi máa ń takù Islam ó wá bá lójú ẹ̀ bí àjẹta ó sì wá lùkùránì èsì ìjábá ìpẹ̀rẹ̀ ìjábá ìpẹ̀rẹ̀ ìjábá ìpẹ̀rẹ̀ nígbà wá ilẹ̀ alùkùránì dáàrin kan ó sì gbé ó sì dáná sí yìí ó sì jóná sí ó sì sún ìgbó wá ṣe bẹ́ẹ̀ tán ọ wá ní ó tán wọ́n sì ní kò ní jóná ó jó ó ṣe gírí kan ó wá ṣe fáàrí tó ibẹ́ tí kò ní jóná ni ó jóná ó ṣe gírí kan àwọn èèyàn wá wá rí kálukú bẹ̀rẹ̀ ẹni tí ó fún lé pé fún lé fún ṣe ẹgbẹ́ ìgbẹ́ wà wájú dé oríṣiríṣi àwọn mùsùlùmí wá sáà orí ìdánwọ́sí ẹ̀rọ àmọ́sọmọ́ra wa káwọn ọmọdé sí hamasa mọ̀ tiwa ìmọ̀ni ẹjọ́ mọ̀ tiwa àwọn méjì fún lé pé àwọn méjì ní àà ọdọ́gbẹ̀ lè wòtàn àà ọkùnrin ohun mọ́ á tún rí fídíò rẹ̀ ní ìlànà mo jẹ́ pé àwọn tó tún bá propagate ẹ̀ náà àwọn mùsùlùmí kan náà tún ni àwọn èèyàn wa náà fi sí ìwà mà níyàn wọn o ọ̀nà ló mà níyàn wọn o ni wọ́n gbé sí pé tẹnigbó náà lálàyé lẹ́nu ní Allahu a'lam pọ̀jú bá ti já níyàn yí o ẹ̀dá kan wa mùsùlùmí àkíyèsí rèé irú àwọn nǹkan báwọn ẹmọ́mọ́ jẹ́ àbáwọn gbé mọ́ kódà káwà ó rò pé bí yà níyàn ti wa òun ní kábẹ́ káwọn èèyàn fi mọ̀ pé ohun tó rí burúkú rẹ̀ dé àárọ̀ ohun tó ṣe fídíò tó sọ̀rọ̀ kí ló fẹ́ kó ti tẹ́lẹ̀ ó fẹ́ kó rìn ní tó tẹ́ bá ti ń bá gbé tó bí akọ́lẹ́mọ̀ làánà rẹ̀ abẹ́ ti ń bá gbé bí akọ́lẹ́mọ̀ mọ̀ pólí burúkú rẹ̀ ti pọ̀ èyí tí owó fi sí ní pólí burúkú òun pọ̀ inú tí ó mọ̀ dùn pé ẹ̀hẹ́n fídíò mi ti wá ń ṣe kí ni ó ti wá ń gbó báyìí báyìí pàtàkì jùlọ ẹtún wá gbé fídíò wọn ẹ̀kàn plé rẹ̀ ló di bẹ́ẹ̀ ọ̀rọ̀ mi ò tiẹ̀ wá wá lẹ́yìn ẹ̀ ẹ̀mọ̀ká nígbà tí ẹ gbé fídíò wa tán ẹ wá kọ́lẹ́ẹ̀tì láti di dìbọ́ǹkì àwọn information tó rò kó ń kó sínú kí ní ìwé ìtòsàn ikó dìbẹ̀ ìtòsàn ikó dìbẹ̀ ìtòsàn ikó dìbẹ̀ ìtòsàn ikó dìbẹ̀ báyìí ló ti rí tẹwàá tó ẹ̀láìsìn òun náà láti ní pé sínú Islam kò bá dá amẹ́kàn bá gbé fídíò rẹ̀ ẹ̀sì bá ọpọlọ́gbẹ̀ sọ́dọ̀ yìí ó wá rí lọ́látọ̀dọ̀ sí náà ẹ̀rọ bàjẹ́ lọ́wọ́ ni ohun ìṣẹ́gbẹ̀ fún yóò ìṣìgbò yóò kọ máa tó náà bú wọn náà ìbú ọ àmákì ìṣẹ́lẹ̀ gbogbo àtàbá irú àwọn àlùfáà wá sí ìpè láti èsì níjọ́ táwọn èdèrí ti ń ṣiṣẹ́ tàn tẹ́kí gbà kan báyìí ẹgbẹ́ kìíní ń kọ́ bọ́dí ti pé ṣé ìkórìíra wọn ni ò sí mọ́ ìgbà táwọn akẹ́kọ̀ọ́ ti bára pọ́pá géètì rẹ̀ mọ́ ó ti kú nìdí ẹ̀yìn bá rán fúlà bí social media ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní hìtì káàkiri wọ́n wá lọ gbé wọ́n yìí lọ gbé picture kàábà ó kàn gbé ẹlẹ́dẹ̀ sórí ẹ̀yìn táà mùsùlùmí tàwáfò rẹ̀ ó ní ẹwọ ẹlẹ́dẹ̀ táà mùsùlùmí ń ṣeré o àwọn mùsùlùmí wa náà ní tó wá kọ́pì kìíní o ó wà ní à ah, mo ní di five thousand lánàtúlá àlẹ́ lórí píṣọ̀ yìí àyẹ̀ló kan kọ́ ní lánàtúlá àlẹ́ lánàtúlá àlẹ́ lánàtúlá àlẹ́ lánàtúlá àlẹ́ píṣọ̀ tán ti rí láti India ní ìdílé Nàìjíríà ẹlòmí òtún akọ́rẹ̀ sórí fóònù tí ó bá lọ fi àwọn ẹ̀kọ́ àbẹ́ẹ̀ ní wọ́n ti ṣe lórí búlù àwọn ìbèrè ìtọ́jẹ́kù ṣẹlẹ̀ òun náà nù àwọn òsí ẹ̀ pé yín àwọn bẹ́ẹ̀ tí gbogbo ìfojú rí sínú yóò mọ bàjẹ́ náà ni wọ́n ti àṣìlù so ìwọ́n tí irú kí ní ìgbà tí dọ́dọ̀ sí ọ̀dọ̀ rẹ̀ náà ni ọjọ́ máa kú sí òṣòṣòrò tèmi náà kò ní kú lọ́dọ̀ tèmi bọ́sọ́dọ̀ ẹlòmí ṣòṣòrò tèmi náà kò ní kó má tí ó bá ti kú lọ́dọ̀ tèmi bọ́sọ́dọ̀ ẹlòmí àwọn èèyàn ní màá mọ̀ ilé ní sí àti ẹ̀kí gbogbo àwọn èèyàn mọ̀ ó tún ṣe kan ibi tí a ṣẹ́wó tó ti mú ẹsẹ̀ rẹ̀ tó ti tẹ kùránì mọ́lẹ̀ tó ti fa kùránì ya kódà ìmí ibi tó ti mú pépà kùránì tó ti fi nu ìgbà tó ń ṣe ìgbọ̀nsẹ̀ tán ti fi nu fùrọ̀ rẹ̀ ó ti máa ń gbẹ̀rú ọ̀dún owó ló kẹ́ o ní táwọn fẹ́ kó ṣẹlẹ̀ náà ni pé àwọn tá ti gbé ilé ìjáde tá ti ṣe ní píṣọ́ wọ́n fẹ́ kó rìn náà ni ẹbá tí wọ́n bá wọn gbé pé ẹmọ làárẹ̀ tó lálẹ̀ kí náà ṣe bọ́ká ní pé wípé tẹ́ gbé wájú sí pé a ah, ẹni yìí sọ̀rọ̀ báyìí kọ́rọ̀ ilé mọ́ da àwọn mùsùlùmí lórí irú àlàyé rẹ̀ àlàyé rẹ̀ àlàyé rẹ̀ àlàyé rẹ̀ àlàyé rẹ̀ a jẹ́ pé torí àlàyé lẹ ṣe gbé ọ̀rọ̀ rẹ̀ wá ìrọ̀bí ọ̀rọ̀ mi yí báyìí jọba èyí wọn àtijọ́ kan tí a lórí ọ̀rọ̀ àkíyèsí kan wà àtàkì pèrà wa ní mìíràn ti sọ nílà ní ṣẹlá kan a fi ń kílèmù mírékù bọ́lá wọn bá bá ṣe bẹ́ẹ̀ láwọn ibì kan tó fi fagbára hàn ẹ mọ́jà aṣọ kí ní ìdí pé bí ó ti gbogbo ìgbàlú sẹ́yìn ò rí ò lè jóná kan ló sọ bẹ́ẹ̀ fún hadith o so be fun wa o ko se ajo so yin o fun wa o Taka dan so da ba ri je ile kan jo alquran wa wa nwe bo bo ti re ti o so ro lowo ba nbe jona inu bi so ro lowo oba o to wa ibe o wa jona a ka tu bi gbọ lo so ah ko so bi olohun to fi agbara re han bi bí ìgbà tó bá náà ń jégi tó kọlọ́wọ́ bá ń jáde tán dín ẹran tó kọlọ́wọ́ bá ń jáde kò túmọ̀ sí pé gbogbo ọjọ́ tán bá ti ń dín ẹran ló kọlọ́wọ́ mọ̀ jáde kò túmọ̀ sí gbogbo ọjọ́ tán bá ti ń gé ìdí ló kọlọ́wọ́ mọ̀ jáde tó kò túmọ̀ sí gbogbo ọjọ́ tí bá ti ń jó lálùkùránì ibẹ̀ ẹ̀yìn ní ti ń gbà tó wọ́ wà jáde ní ìsìn yìí inú fídíò tí wọ́n á ní àwọn mùsùlùmí gba kúpọ̀ bá ọpúlòdù tí wọ́n á ní mo rí lánàá kódà mo farabalẹ̀ wó ni torí mi ò kọ́kọ́ rí ìdáláwọ̀ kọ́tọ́ ló ti ṣe nǹkan jíjó náà ibẹ̀ òun náà mo wá tó ti wá tó gbé wá bí ó rí ilé kan ló wà ní àìrọ́ ni wọ́n á sọ́rọ̀ kí ni China ni náà ìwé China ló tẹ̀ kiri sórí ẹ̀ ìwé China ló píríkì sórí ẹ̀ ẹ̀ oníṣó pépà China lòún jóná ẹ̀wọ̀n ó wá tó bụ dùn kan wá tí mo rí pé ó yẹ káwọn èèyàn wó lé lórí onítọ̀ ìwọ̀tọ̀ bá mọ̀ pálùkùránì lọ́lọ́run ọba ààrẹ òun o ṣánàlá in torí ìyẹn ló lè fi tó lọ́wọ́ tàbí sí kí má ó wà jáwálẹ̀ ẹ̀ ẹgbẹ́ bí ìgbà ń sọ pé kàábà kàábà kọlọlúwa wa tó bẹ́ ká rí alùkùránì náà pé alùkùránì kọlọlúwa wa but a gbọ́dọ̀ bí rí pé alùkùránì kàlámù lọ alùkùránì ìjọmọlúwọ́ ó sọ kalẹ̀ tákàndá kọ́ ló sọ kalẹ̀ tákàndá ó kọ́ ní ó kọ́ ló sọ kalẹ̀ alùkùránì tó lúwa sọ kalẹ̀ ni ọ̀rọ̀ ni ohun ni tí ohun jáde látọ̀dọ̀ Ọlọ́run Subhanahu wa gbọ́ tó sì ha sórí jìbìrínù gbọ́ òun náà wá ké bá nẹ́bí pẹ̀lú ohun ohun ni lànẹ́bí náà gbọ́ tànẹ́bí náà ha ohun yẹn náà lànẹ́bí ké bá wọn sọ̀háàbà ibi tánùkùrá mi ti ń dórí à ń kọ́ lẹ̀ àtọwọ́ àwọn sọ̀háàbà ni àwọn ń kọ́ sára yí wọ́n ń kọ́ sára ewé wọ́n ń kọ́ sára ìtàn ẹran egun ẹran bá ti kọjọ́ náà nù tó tó bá lọ fún tákàndá àbọ̀ mú di ọjọ́ jiná alukur'anu kalamullah ọ̀rọ̀ ọlọ́wọ́ bá alukur'an alukur'an ọ̀rọ̀ ní ọba sọ ó dàbí tá ní ọlọ́wọ́ ọba lọ́wọ́ kọ́ ní ẹ̀bá pé ọwọ́ yẹn ọba rẹ̀ ọwọ́ òun lára ń bẹ lára ọlọ́wọ́ القرآن, كلام الله والكلام صفة ذاتية قديمة النوع حافظة الآحاد القرآن ọ̀rọ̀ ní tí ń bẹ ọlọ́run bá ní ọ̀rọ̀ tí ma ń sọ tọ́rọ̀ ní ń bẹ lára ọlọ́run tí ó ma sọ nígbà tó bá ti fẹ́ sọ àwọn ilé ìyá gbọ́dọ̀ fi ń lẹ̀ kó mọ́ já kí má alkùránì kú lórí ẹ̀mí tẹwàrò náà yọ mọ̀dá wá ìpèkọ́là mọ́ gbèrú wọn tẹ́ ní tẹ́mi rí lára ọkùnrin òun láti jọ títí ṣe tí ń ṣe ń ṣe pẹ́ títí máa ń ṣe nǹkan o ò ní pé hatred Islam ló ní kí ló wá bí fún àmà ṣé ìwàkiwà táwọn mùsùlùmí ìwà kọ̀ọ̀kan wù ló bí fún wàláyà àmà ṣé ìṣekíṣe àwọn mùsùlùmí míì ló bí fún àmà ayé ẹ̀kọ́ àmọ́ gbogbo ìṣòro fún ohun ṣẹ̀ṣẹ̀ mú tuntun dé ohun ẹjẹ́ ájó mọ̀ ọ̀rọ̀ mú tuntun dé a àwọn títí wọn wọ́ọ̀sì jù báyìí lọ. a ń ní sòmáàmátó ìdènà àṣàrò tí a kò ìdènà àṣàrò ti bẹ́ ní mọ́gàjí àwọn ọ̀ràn kan ni baálé àwọn ọ̀ràn kan ni ọba àwọn kan ni ọ̀rọ̀ wá dàrú táwọn àsìkò ànábì wa ara wọn sọ̀hábà rẹ̀ jáde ìgbà tí wọ́n ó rí pẹ́tí ó ti wà nú àwọn tí wọ́n múnú ọ̀tán nígùn àwọn ìgbẹ́ lọ gbóbẹ̀ púpọ̀ ó wá wà nú àwọn tí wọ́n mú àti wọn náà lẹ́rù ìgbọ́n wá mú dé arábìnrin sùmọ́mọ́rẹ́ anibẹ̀rẹ̀ à ọwọ́ ipò rẹ̀ láàrin àwọn èèyàn rẹ̀ aláyà lẹ́bí ṣìfẹ́ a bá dì mara arábìnrin ẹ̀dì mara òpó kan nínú mọ́ṣálásì a àdìmọ́lẹ̀ anábìsọ̀rọ̀ sallallahu alaihi wasallam tánàbí bá wá lọ tó bọ́ yíwa bá sọmọ́mà yá àrùdà àlẹ́yìn islam sọmọ́mà islam ní gbàlá ìyá ìlàlá gbàngbọ́lù ní ṣe ọlọ́ bàbá tó ní ìgbà ó èṣe islam amọ́rẹ̀ muhammad sọ fún ọ tó wáyé yi pe lọ fẹ́ láti fi tú mi sílẹ̀ sọ ìtọ̀ bá fẹ́ ẹnìkan ló wú ọ̀pọ̀ gbà láti fi rọ́pò mi ẹni tó rẹwà jù nínú àwọn ọmọbìnrin lárúbáwá ó ní màá ní kí wọ́n bọ̀ wá wá ká ní ipò ó lọ fẹ́ ìyẹn wù kan bá gbọ́ ipò fún ọ káwá ni túmílẹ̀ nítorí àpọ́nlẹ̀ káwá ní ọbẹ̀ pamí náà ni èmi ò fi ọ̀hún pamí o àmọ́ mọ̀ pé tọ́ gbogbo ọjọ́ kìíní o ìlọ́jọ́ náà léṣù ó dìjọ́ kejì anẹ́mì tó sọ fún rẹ̀ ṣùgbọ́n máa náà tó sọ náà tó sọ ó ti dìjọ́ kẹta anẹ́mì tó sọ fún rẹ̀ èyí tó sọ náà lákọ̀ọ́kọ́ ó náà ní kí ni ó náà ló tó sọ ìgbó wá di ọjọ́ kẹta ọjọ́ yẹn ni adágbà muhammad sallallahu alaihi wasallam lànàbí wa padà wá bá náà anábì ní à ah, sùmáàmà bóò ní dáadọ́ ń sọ ibi ah, mo dúró sínú mú wa ó bá tó rí ìpìtì gbogbo ọ̀rọ̀ rẹ̀ anábì bá ń jítọ̀ ẹ̀yìn sọ̀hárà bá kò gbọ́ lẹ́yìn jọ́ mẹ́ta ní òun àrẹ́gbà ní àkùlẹ́kù sùmáàlà bóyá ẹtú sùmáàmà lẹ ẹbí ó máa lọ ayo ati àti àlàáfíà wọ́n sábẹ́ wojú ara ká ẹtú sùmáàmà lẹ ó máa lọ ní ayọ̀ àti àlàáfíà wọ́n bá túkùn lára ẹ̀ wọ́n bá filẹ̀ tí wọ́n wo ogun àwọn náà wò ó bá rí pé òun sì rìn lọ òun sì jáde pò nù mọ́sálásí wọn ó tún wẹ̀yìn náà mà lẹ́yìn ó bá lọ àríbì yóò mọ̀ wá nù mọ́ tó bẹ́ ti ń mílẹ̀ náà lélẹ̀ ibi òsàn ó bá ibi òsàn ó dàbí yóò jẹ ṣùgbọ́n tó ibi òsàn ó bá lọ bí odò sáìlì ibi ìbílẹ̀ náà ni àpòlùbára ọba nàbí sallallahu alaihi wasallam à ó ní ashhadu an la ilaha illallah wa anna muhammadan rasulullah àwọn ọmọ òfin èyí àti tí ó lẹ̀kọ́ ọmọ ọlọ́kọ̀ sí ìrẹ̀kọ́ mọ́ àti bá ànábìsì lè jùmọ́ lọ́nà lọ́nà jẹ́ ṣùgbọ́n mọ́ lakọ̀díkà àgbẹ̀rí tí mo lọ rí ohun fẹ́ fi wí ọ̀rọ̀ ọkùnrin ó ní lakọ̀díkà àgbẹ̀ wájú ìhùkà afọ́gọ́dọ̀lù wùjú ìlà yìí ó ní jẹ́ sọ fún ọsọ rí fèsì rẹ̀ tí mo ń wòye nínú ojú tí mo kó ìlà jù láyé fèsì sí ẹ̀yìn mi àwọn ọ̀nà àmàrà àmàrí yìí sọ ọmọ pé o inú gbogbo pé ojú tó jù mí ibẹ̀ máa rí láyé ah ojú rẹ̀ yìí ti di àhábà ní wùjú inú ọdún tó ẹgbẹ́ kò sójú ní ìtumọ̀ fèsì mo fẹ́ máa rí mọ́ tó kọjá fèsì rẹ̀ òfin fèsì rẹ̀ àdínábì wọ́n lọ́kọ́ ní káàna dínú ka abúgọ́dọ̀ àdìyàn iláyì abúgọ́dọ̀ àdìyàn iláyì sọrí ẹ̀sìn rẹ̀ tó mú ọ ní ẹ̀sìn tí mo kó nìlà dùn lórí lẹ̀ àbábọ̀ sọ fún ọ pé bá a ìfẹ́ lọ́ọ̀bù rẹ̀ padà wájú tọ́rọkùnrin náà lè ṣe gbogbo tí ń ṣe yìí ó ti pẹ́ àmọ́sẹ̀lú wọ́n tó tọ́lọ̀ owó bá padà lò ó kálọ́wọ́ bá nílò ẹ̀ṣin mo yàn ká ní ọlọ́wọ́ bá nílò níjọ ọlọ́wọ́ owó bá padà lò ó ojú gbogbo náà ni ó ṣe o ẹ̀sùn wa wò pé aṣóhùn náà ló tún di mọ́ ẹ̀jà fẹ́sìn tó tó báyìí ọlọ́ba nílò wọ́n ti bá gbogbo nǹkan tó ń mú ní rízìn wá láti fi ṣe nǹkan ẹ̀dùn pé kò mọ nǹkan ń pè lálùkùrá nìlú pa òun àti ó sọ̀rọ̀ náà wọn àti lórí à mo ní ìṣe islam mọ́ mo sì jókòó láti nínú ṣe bó òní mo fi rà kí wàá ní ìgbìlẹ̀ kí wàá ní wàá ṣe ṣe láì mùsùlùmí náà bí ẹ bá lọ́wọ́ bọ eégún mọ́ yóò gbé eégún lé bàbá rẹ̀ jáde yóò dáná sún oríṣiríṣi mọ́ nù ó bá lọ́wọ́ ṣe mùsùlùmí mọ́ yóò gbé eégún lé bàbá jáde ó sì dáná sún ọlá rọ́sùn náà nù èmi náà ní ìṣe ìsìláàmù mọ́ mo sì fún buhari tí mo fowó mi rà ẹni òun sọ pé tóun fi owó òun rà kò bá lùkùrá ní kọjá gbogbo owó mi rà àlùkùrá tó ju owó tó fi rà lọ tó jẹ́ nítorí rà lọ́wọ́ rẹ lọ ọ̀tún tó tóun fi wọnú abẹ́lẹ́ ọlọ́mọta Allahumma shrah sadrahu lil Islam Allahumma shrah sadrahu lil Islam Allahumma shrah sadrahu lil Islam ọlọ́mọta àjẹ́kẹ́ mi rí tẹ́kọ̀ọ̀kọ̀ sínú Islam so I àìsí tí yóò bá ti wá gbẹ̀lẹ̀ Al-Qur'an yóò tó mọ̀ sí ìdúnnù ọlọ́wọ́ bá fẹ́lẹ́ káwọn ọmọ yìí ẹ̀ ló ṣe ní ìdẹ̀ra tó fi kàábà ṣe fún wa kama arsalna fikum rasulan minkum yatlu alaykum ayatina kama arsalna fikum rasulan minkum yatlu alaykum ayatina wa yuzakkikum عليكم آياتنا ويزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون شراي وآية سورة آل عمران القرآن chapter 3 سورة آل عمران آية 164 bọ́lọ̀ ń ṣe ń sọ fún wa pé ló fi kàábà ṣe gẹ́gẹ́ bó ti fi alukur'ani ṣe ìjẹ́ra yìí ọlọ́run tó wá fẹ́ ṣe anẹ́gbọ̀n muhammad alukur'ani tá a fi ran ọlọ́run fẹ́ fi wọ́n sí ìmúlé wa lórí ọlọ́run allah subhanahu wa ta'ala ni أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلم ويعلمهم الكتاب والحكمة وإن مِنْ من قبل لفي ضلال مبين ولقد من الله على المؤمنين ọmọ mi ni ọlọ́run ọba ti káànú àwọn ti sàánú àwọn olùgbàgbọ́ òdodo parí. ìgbà ọlọ́run ọba gbójúṣẹ́ kan lè lé fún wọn. láàrin ara wọn ló ti yọ́ ọlọ́run ní ṣé òjíṣẹ́ ọ̀hún ni pé kó wá máa ka áyà ọlọ́run ọba fún wọn kó sì máa fọwọ́ mọ́pò níbi àwọn àwọ̀ àdọ̀tí kó sì máa kọ́ wọn ní àlùkùránì kó máa kọ́ wọn ní súnà ọlọ́run ní bó ti ẹ̀ pé gbogbo wọn ṣáájú ká tó lóòjẹ́ ilé pẹ̀lú tíra tàbí ran inú ìsìnà tó kojú hàn òun làwọn èèyàn wa. Allah al-Qur'an lóòrùn ìmọ́lẹ̀ ní ìgbédìde ta gbá nábì dìde àánú ọlọ́run ní lórí ọmọ ànábì àdámọ́ lárúbáwá aláìmọ̀kànmọ̀kàn ni wọ́n díké ta gbá nábì dìde tí aṣọ al-Qur'ani dìde sí wọn ó wá sọ lárúbáwá di pé ìmọ̀ wọn láàfin lórí ayé báyìí ẹmọ́jẹ nǹkan yìí gbogbo ń tí àwọn èèyàn táwọn ìkọ́bá láwọn èèbò ń gbé wá lè ní ẹ àwọn sàyẹ́ntìtì kan wá ń dìskọ́bà kìíní kan ìpínlẹ̀ àwọn ọmọ yẹn ibo ọ̀dọ̀ lárúbáwá ni lárúbáwá náà sì padà mọ́ di pé mọ́ ń wà lọ́dọ̀ wọn tó alukurani yẹn pọ̀ àwọn ìmọ̀ kan sí wọn lára ìmọ̀ yẹn wá jẹ́ káwọn nǹkan ní ìtọ́jú ń gbá ìmọ̀ kan wọn tán fá ìmọ̀ kan ṣe wọ́n padà wá fi ìmọ̀ sí agbègbè wo lẹ́gbẹ́ sọ nínú mọ̀lẹ́ ní political system tán lò ọ̀dọ̀ lárúbáwá ẹ máa rí pípọ̀ àwọn kìíní yà ní ìsìláàmù ti múwá bá náà náà lò yìí ọmọ aláwọn pààyàn ní kìíní kan sọ́dì kìíní kan kìíní kan ẹ máa lọ́rí gbogbo ẹ máa rí gbogbo kìíní yìí kìíní ìsìláàmù lẹ́ ń kójọ yìí ẹ wo democracy system tán lòun ó ti wọ́sí ó ti burú tó tẹ́mọ́tọ́wájú àwọn agbègbè kan ń bẹ tí wọ́n wá lọ rèé mú nínú gbogbo kìíní ọ̀rọ̀ abẹ́fẹ́ ọ̀rọ̀ lọ́kọ láya kíní kankankan àwọn tí ìsìláàmù bí lọ́lẹ̀ bẹ́ẹ̀ làwọn náà lò àwọn apẹ̀lúkọ̀ ìsìláàmù wọ́n parúkọ rẹ̀ là níbi pọ́lítíìsì tó lò gbogbo ẹ̀rọ ni gbogbo kí ní ayé pátá ẹmọ ọ̀rùn wọ́n kàn lọ mú kí ní Al-Kùránì wọ́n kàn yìí ló ń kó lórúkọ bára wọ́n kàn máa lónìí àwọn sì láwọn míì sáà máa máa òkè rọ́ kí ní Al-Kùránì mí ní àwọn onígbẹ́ eléyìí pàwọn tó ń bẹ̀rẹ̀ pẹ̀ pé báwọn bá fẹ́ lórí ayé rọrùn tí fi ń bẹnu ṣẹ̀lí àwọn ilé àmọ́ lọ́nu àwọn àpè ló kọ ṣẹ̀lí àmọ́ ẹ máa mọ dáwọn ìlú èbó ẹ máa gbọ́ àà wọ́n sì tọ́jú ẹranko àà wọ́n sì tọ́jú kíní kan àà wọ́n kọ obìnrin lé àà tá ń kọ́kọ́ fóbìnrin lápọ̀lé lágbẹ̀ẹ́ tá ní jẹmọ́ ẹnukú àà kálùkù àrùn ní obìnrin ò jámọ̀ sẹ́sẹ̀

àánú ọlọ́run parí ìlànkò àn tó lọ ọlọ́run wá níwọ̀ ìkáàrùn ní kọ́bùn làbí dọ̀láàrí mòbí àwọn lárúbáwá inú dọ̀láàrù lọ́wà tó fojú hàn tọ́lọ́ ìtọ́ ń bí ayà tá ń bá bọ̀rọ̀ sí wáyú àlìmù fún mẹ́lámtẹ̀ kúnú tààlà ìjẹ́ ìmọ̀ yóò mọ̀ ni adáríwá kọ́ wọn ẹwọ nọ́mbìrì ìdá àmà nọ́mbà 1234 tẹ́ ẹ̀mọ́ ń kọ́ dì ní kí lọ́mọ́ ń pè mú ilé ìwé Arabic numerals arúgbó arúgbó nípìnlẹ̀ rẹ̀ ẹwà wà ìmọ̀ yìí mà àyà wọ́n lè yẹ kọ́kọ́ sí sọ́jú ìdáyé ọ̀dọ́ dáréjú ọkọ́ wá lárúgbó ẹ̀yà ọ̀yẹ́ kọ́ bẹ́ kọ́mẹ́sìn láyé ẹ lọ sọ́dọ̀ àwọn tí ń kọ́mẹ́sìn náà mùsùlùmí wọn wá padà ń tó àfihàn ah, àwọn ìwé àwọn ibùsùn náà làwọn ilé ìṣègí tí wọ́n tàpapọ̀ yẹ báwọn yóò ná àwọn ìròyìn tí ò ní padà bá jẹ́ ayé wọn jẹ́ o àmọ́ ìreflection alukur'ani tó wọ̀ gbèsè ayé àwọn lárúbáwá ló reflect lọ́bí láwọn ọmọ ìgbà táwọn ọ̀rọ̀ orí àwọn eléyìí wá wọlé tó ọmọ ibi kálukú náà ti dàrú rú lẹ́jọ́ bá kúrò àwọn ibi òsì náà náà fi padà wí ikú mi wọ́n mọ́ lọ wọ́n ló mẹ́sì lé níwọ̀n ní gbàgbó sẹ́yìn ìbáwọn ọmọ tẹ́ẹ̀ fi pàwọn ẹ̀láyé lẹ́yìn náà ìpìlẹ̀ rẹ̀ tó túnbọ̀ rí abátúwá padà sínú sọ́rọ̀ sọ́rọ̀ jùmọ̀ ọlọ́run bá tún yá mọ̀ sí ṣe àníríra ànábì lè ta gbá ànábì wa nǹkan láni àánú olóhun ti ṣe fún wa yóò ayẹ̀ ilẹ̀ ìṣẹ́jú ló sọ́rọ̀ jùmọ̀ olúwaríwà lẹ́bí bá àtàkì omi yìí na rọ̀súùlà mẹ́nìhùn يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين قال الله سبحانه وتعالى ọlọ́ọ̀bá ní wúwà lẹ́bì àwọn ọlọ́ọ̀lẹ́ tó ṣe pé bá àtàfilì omi yìí rẹ̀ rọ̀ṣúlọ̀ rẹ̀ àwọn tí wọ́n àmọ́ kọ tí wọ́n àmọ́ ká òun ọlọ́run ló ń gbójúṣẹ́ dìde láàrin wọn iṣẹ́ tó ṣe máa mọ̀ tẹ̀lé pé yẹ́tùlù aláìhìm àyàtì àwọn àyà ọlọ́run yóò mọ̀ sí fún wọn yóò sì máa fọ̀ wọn mọ́ ẹwù àfọ̀mọ́ ìrẹ̀ rẹ̀ ẹgbọ́lọ́wọ́ máa tẹnu wọn wọ́n yíṣẹ́ kí yóò mọ̀ fọ̀ wọn tó lè fọ̀ wá mọ́ kúrò lẹ́yìn bá ìfẹ́ bí ó máa fọ̀ wọn mọ́ pẹ̀lú Al-Qur'ani yóò mọ̀ mọ́ ọ̀rẹ́ lùkọ́ lárùn mọ́ wọlé súnnà ìwọ tó ń pariwo àdífì ò ṣe kìlẹ̀ kan àti ọgbọ́n bá lùkọ́ àdé ìṣẹ́nu ìlàlímọ̀ omi lè fi sáábà wọlé ṣẹ́kìmọ̀ ẹgbẹ́ kọ̀mọ̀ bó kọ́ lálùkùrárì nìkan yíò jẹ́ àmọ́ pé ìsìláàmù wà yí alùkùrárì nìkan kọ́ láàrí mọ́ sí alì imran kí ló wí wàyọ̀ alẹ́mù olùkì táwọn wà ní hikma عدل سورة الجمعة ويعلمهم الكتابة والحكمة وهو إيوه عدل ولا تقول هذه تنجلتي ونقل في تسابالي وداتي قوانو لذا هو نذكر سلام الدين وعدل ولا تحفظ الله وداتي قوانو wọ́n tó bá gbádùn ní ọ̀ ní sọ bẹ́ẹ̀ lóòtọ́ náà ìkánà wọn fà wá aláwọ̀ tí sẹ́ẹ̀kì dr. sáàlẹ̀ ibn abdulaziz asinbi hamida umar tán wá sí dáwọ́rọ̀ fún wa nàìjíríà láìpẹ́ ìgbàwọ́ bọ́ọ̀ débi eré ọ́nìjọ́ láwọn tó mọ́ ń pariwo pé kòrò àníyú náà làwọn pálálùkù àjẹsẹ̀ wọn pé hom nukraniyun la qur'aniyun hom nukraniyun la alátakò lásán ni wọ́n wọ́n alátakò ọ̀rọ̀ ọlọ́run ni wọ́n wọ́n yẹn ni

ọlọ́run bó ti ẹ̀ ṣe pé dáàbù ká tó sọ̀kalẹ̀ inú ìsìnà wa ọlọ́run dákun mọ́jà ọmọ ẹgbẹ́ inú ìsìnà o ọlọ́run dákun mọ́ sí wa lọ́nà ọlọ́run mọ́ṣá mú ẹsẹ̀ wa dúró dáadáa lójú ọ̀nà tawhid àti lójú ọ̀nà as-sunnah torí àkókò ọjọ́ ti lọ ẹja dúró báyìí lónìí insha Allah lọ́la a máa ṣàlàyé àlàyé Umdatul Ahkam a أن يزيدني وإياكم علما نافعا ورزقا طيبا وعملا متقبلا وشفاء من كل داء صل اللهم وسلم على عبدك ورسولك محمد وعلى اله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك شهر لا اله الا انت استغفرك المصعب 1 2 3 4 يا ماني بقى àwọn ilé ìjọsìn ìdí ní kí wọ́n ṣùgbọ́n fọ́dọ̀ báwọn aṣọ sókè dáadáa ó tọ́yì alhamdulillah salatu wasalam wọ́n ní ilé ìyàbá ń kírun ìjó dáa kí èèyàn sálámà ní ẹyọ kọ̀ọ̀kan ìyẹn ni pé kí wọ́n sálámà lẹ́sẹ̀ pé assalamu alaikum àbí ẹ̀kọ́ sunna nabuwa muhammad sallallahu alaihi wasallam sunna dani sunna muhammad ó dàbí pé nǹkan kan ti ṣẹlẹ̀ láàrin yín látàmì tó látàmì náà ni àwọn èèyàn ti wá bá mi fún o ok olókìrò bẹ́ẹ̀ ní ìṣáà ìta ìtàjú ọkọ̀ wọléwá ìtàjú wọléwá ìtàjú wà àti òtí tẹ́ súnà lẹ́wọ̀ Muhammad sọ̀rọ̀ àṣẹ àwọn ìlànà tá àlẹ́ ìfi mọ́ sálámà pọ̀ olùsálámà ní asalaamu alaykum wa rahmatulah asalaamu alaykum sálámà nàbẹ̀ asalaamu alaykum wa rahmatulah wa barakatuh asalaamu alaykum wa rahmatulah sunna lẹ́gbà muhammad adájọ́ àti kíni ọdọ́gbà rí assalamu alaikum wọ́n ni fèsì yẹnu tó yẹn pápọ̀lẹ̀ gbà assalamu alaikum ó parí ọ̀pọ̀kún lọ́n sunna ìkọ̀kan ló gbogbo ẹ̀ sunna tó wá ní tó wá dáa ó ní kí gbogbo nǹkan bá ti wá mọ̀ ìtura ẹ̀fà nẹ́bí máa ń ṣe lẹ́kọ̀ọ́ kan kódà àwọn bá ní pé ló súnà ní pé àwọn tá nẹ́bí bá máa ń ṣe báwọn ìwọ náà máa ṣe bẹ́ẹ̀ ìwọ gbọ́dọ̀ akọ̀gbó kẹfọ́ wá bí okùn lẹ́kọ̀ọ́ tó wà o àmì mi ṣe ń hù sọgbọ́n bá nẹ́bí máa ń ṣe náà ìwọ náà kódà rẹ bẹ́ẹ̀ kan nù gbé jáde rẹ̀ ìwọ gbogbo ẹ̀ lànẹ́bí ṣe wọ́n yóò láti gbọ́dọ̀ bì kan lẹ̀ àmẹ́wò assalamu alaikum warahmatullah assalamu alaikum wa rahmatullah sọwárí yìí ó à ń kí gbogbo orúwó sọwárí bí sọ̀látù janaza níbi lọ́pẹ́ yìí ní sọ̀látù janaza ní afẹ́ kí mo èrò kí mo pẹ́ bá tó kù bá kúta mọ́ sí òṣùkú rárá sálámà tó lálàáfíà níbi abẹ́ kí òṣùkú lára ó ní sálámà ẹ̀yọ̀ kan sọ́bí ni ó gbóòrùn arígbàjá assalamu alaikum wa rahmatullah assalamu alaikum wa rahmatullah alóòlóṣe gini olódàájá ìgbẹ̀tọ̀ bọ́ tó bá ti di bí ìrún òkú èyí tó dáa jù tó gbọ́rọ̀ àwọn àfáà gbóolé lórí oníkọ́ṣe assalamu alaikum wa rahmatullah ẹ̀kọ́ ẹ̀yọ̀ kan olóṣe gini olódàájá wọ́n ìpé assalamu alaikum wa rahmatullah abdullahi bin mubarak rahimahullah ó ní ibi salatu janaza man sallama taslimatain fa huwa jahil jahil ó ní ẹbá rí tí salamu assalamu alaikum wa rahmatullah assalamu alaikum wa rahmatullah ó ní ẹmọ̀ pé aláìmọ̀kánni ó tún wá ní aláìmọ̀kánni yíò ló sì gbàdúmọ̀ láwùjọ tiwa àmọ́ àrí àwọn mímú àwọn àlùfáà tí wọ́n ní kò sí tó burú mẹ́ ó jẹ́ pé wọ́n lẹ́yìn tó wà dàrẹ́ jì mọ̀ yí sẹ́ni pẹ̀lú lórí ni pé kásálámù ẹ̀yọ kan níbi irun òkú wọ́n níbi gbogbo òun tó kù kásálámù lẹ́ẹ̀mejì ló kọ́ mọ́ jù lọ́dọ̀ ànábì àmọ́ ànábì máa ń sa ẹlẹ́yọ kan náà ní ẹ̀kọ́ kan amẹ́nà sára rẹ̀ nínú àwọn kan tí wọ́n pààyàn lẹ́yìn tó fọ́ níbẹ̀ ó ní bàbá kan àwọn akíhùn ìjà àmọ̀ mi ìgbìmọ̀ mú sí oúnjẹ dáhùn sí mú wà lókò òun sí ìbágbà bí ẹni tí ń kírù fáwọn èèyàn bó ti sára wọnù ọgbọ̀n assalamu alaikum àwọn àgbẹ̀ ìgbẹ̀ ah, wọn mọ̀ sánú wa sí ìwà haúsá la tó ń kí ni àti ìyà haúsá ọgbọ̀n haúsá ìdáhùn bá ń àwọn ìṣàlámọ̀ kírù wọlé àwọn haúsá náà kò yẹ yẹ pé èyàn làwọn náà ó sọ dìṣe sí ní gbogbo ìgbà ẹ̀kọ̀ kan ní máa ń wá làmẹ́lúwà Huh? bá kọ́ ṣọ́ọ̀bù mọ́tà á kọ́ sí òkè ní àwọn àmọ́ ìṣọ́ tọ́yì aláwọn amára ìlúmí tí wọ́n máa ń kọ́ ṣọ́ọ̀bù tán mo rí kọ́mẹ́ntì kan yà ní sí tí àwọn àdúgbò ìlú kọ́mẹ́ntì nípa ọ̀rọ̀ tá a sọ lẹ́ẹ̀kan ìwọ̀n pa ní àwọn èèyàn ti adopt kìíní Islam wà pẹ̀lú Islam UK làwọn ń gbé And I met a lot of people here in UK that their ways of life is like practicing Muslim with full understanding of Sunnah, whereas they don't believe in the existence of Allah. Ẹba wọ́n ti lùgbé sáyé wọn bí ìgbà tí Mùsùlùmí lùgbé sáyé Sunnah kọ́ wọn. Bọ́wọ́n àti ẹgbà pọ́lọ̀ wọn bá mẹ́. Àwọn àmọ̀tọ́ jí kó ní Ìsìlámù ọmọ wa. Alákùnlé ha kákọ́ stọ̀ọ̀ táwa kò ní Abdulrahman stọ̀ọ̀ ìdí burú. Èyí tó burú ni ká máa sọ nǹkan ní arrahman àbí ká sọ nǹkan ní kíni allah wọ́n máa sọ pé arrahman arrahman sọ wọ́n ti ṣe ìdọ́fà sí lára láwọn bẹ́ẹ̀ dápadà sí lárúbáwá ayé ẹ̀kọ́ ni tó tó túnmọ̀ sí ni pé mahzan arrahman ó ń láìkí wọ́n kàn sọ ní arrahman èyí ò náà gbọ́dọ̀ sí ó kọ́ allah ó kọ́ lọ́wọ́ arrahman àgbọ́dọ̀ fi sọ nǹkan mí abítálú Allah ọ̀nà àkókò tó kù ọ̀nà àkókò sàmì kankan náà nọmbà sẹ́lá Ìgbọ́n. Ilé tí ọba kí wọn àpapọ̀ àwọn ọmọ àdá kí tó kù títí ìgbà tó báyìí ló ló fún wa ló mọ mọ mo gba tó tó yẹ. tó bá jẹ́ pé wọ́n fún àgbọ̀ ọmọ ìtòlú ọmọ ọ̀dọ́ ṣé àdúrà ẹ̀ náà fún ọmọ àbá rẹ̀ tó ti tó ti tó wẹ́ẹ́ níta nínú fúlàní àgbà Muhammad sallallahu alaihi wa sallam olùbítà bá ti parí ìwọ̀n ọ̀ràn yẹn ká jòkó síbi tí a ti parí pàwọn màláìka wọ́n máa ṣàdúrà fún wa títí táàfi dìde àbí títí táàfi yàṣó a bèèrè pé ká ní náfílà lèyàn wá yàn èyàn ọmọ tàbí wáyé náfílà tí bẹ́ẹ̀ náà ní àpẹẹ ọmọ yíò lá àgbèrè ìṣẹ́gẹ́ ni àmàrà kọlẹ̀ fún ọ̀rọ̀ ọmọ wa náà alaikum salaam ẹ̀ẹ́kẹ̀ẹ́ gba ìbéèrè lọ ara wọ́n ní pípọ́ àlùkò ayé ká mọ̀ jẹ́lẹ́ lé. ọ̀nà ní ká mọ̀ jẹ́ àlùkò ayé ká mọ̀ jẹ́lẹ́ lé ayé ẹ̀kọ́ àwọn ni ká mọ̀ wá fi ṣòwò ńkọ́ oṣù ìsìlámù fà ní tiẹ̀ anábọ̀ Muhammad sallallahu alaihi wa ó ní inna Allaha idha harrama shay'an harrama thamanahu inna Allaha idha harrama shay'an harrama thamanahu ó ní lọ́lọ́run bá ti ṣe kinní kan lú ìwọ̀ owó téèyàn ó máa pàǹbì nǹkan náà ó ti di kíni bẹ́lẹ́dẹ̀ ti ti dé wọ̀ tó bá ń tẹ́lẹ́dẹ̀ owó tó ń pa ń bẹ́ owó kí ni ni wọ́n bá wọn jájá o àwọn tí wọ́n ń jajá nìfẹ́ wọ́n sá kiri tó gbòòrò wáyé o wọ́n jajá o owó ajá títà kí ni jama ewọ̀ inna Allaha idha harrama shay'an harrama thamana ewọ̀ ní ká pawó mẹ́ náà ọlọ́mọṣà sàmì kankan wa ti ṣe ní

àwọn ọmọ àdábì àdáwọn alégé alúrùmù lára ẹni bá dúró lẹ́rẹ̀ pẹ̀lú òórùn bẹ lára tí ó mọ̀ sí ṣe gbogbo ẹ̀ pátá kí ni ó haram gbogbo tí mẹ lára ẹlẹ́dẹ̀ pátá irun ara rẹ̀ òróró ara rẹ̀ ìtọ́ ara gbogbo ẹ̀ pátá ní kí ni ó haram àwọn tọ́lọ ti ṣe ní àláàlì gbogbo nǹkan ara wọn pátá oníkíni halal agbo irun ara rẹ̀ ìfun rẹ̀ gbogbo ara rẹ̀ kí ràkúnmí ìrùn ara rẹ̀ ẹran ara kódà ìtọ̀ọ̀dí ràkúnmí ìwòsàn tó ní ìtọ̀ọ̀dí ràkúnmí kí lápé ìwòsàn ọlọ́wà náà Àwọn ọmọ àtàkì kò ní ìgbésí ìtọ̀gbọ́n adúgbàgbà sáìdì pé kò ní ìpínkì ìgbà burúkú sẹni tó sun Al-Qur'an nìyàn à irọ́ àlẹ́ ẹ̀fà sáìdì yàn torí pé ìṣòro ọ̀rọ̀ ọlọ́mọdé akọ̀bínú ọlọ́run kò mí ìpé nǹkan burúkú lè ṣe nǹkan burúkú sì lè ṣe ó kù ibi tí étrẹ́dì tá a wíwò bá dé lẹ́mìí ẹ̀ kálẹ̀ ìtọ́lọ̀ fẹ́ nílò ọlọ́run ó tún sí i kálẹ̀ tọ́lọ̀ ń fìfẹ́ bínú sí ara tí ó mọ̀ sí náà lò tọ́lọ̀ wà ló èdè tẹ̀ ó sì lè mọ̀ kò bínú láti bó láti lè ayé so but kóhùn mọ́kàn máa retí ìdájú ẹsẹ̀ kẹsẹ̀ ọlọ́run máa ń ṣe eré ìgbà mí náà ṣèjọba báwo yẹn bá ṣe ń ṣe ìbàjẹ́ nínú òfin ọlọ́run lórí ìdájọ́ ọlọ́run báyìí ẹsẹ̀ kẹsẹ̀ náà ni ó sì mọ̀ nídàjọ́ ìgbà mí ọlọ́run ó sì lu ẹlòmíì lára ẹ̀rọ tọ́lọ̀ bá lọ lára ohun evidence against rẹ̀ tún ni ohun because àǹfààní kó túbá ó wà fún nìyẹn ah n tí mo ṣe yìí tó so ẹ̀ńtọ́lọ̀ ń lọ lára nu a ní sọ pé ìṣẹ́kùn òlé nǹkan lè ṣe é pẹ́ẹ́pọ́lọ̀ rẹ̀ láti ìjọ ṣe kódà ó ti lè tí ó fi jáde láyé nǹkan kan lè mọ́ ṣe àmọ́ tó wá bíjọ́ ń gbé ìdàlù kìyàmọ́ inú àwọn èèyàn tẹ́ mọ́ padà mọ́ ń tẹ̀ mọ́ pé ah ẹ̀ ti jẹ́ padà kódà bó ṣe pèsè ẹjú kan nìkan lọ lò ní inú ayé ọláwà àlọ́ ọba ti lè tó ń hó mọ́wùlẹ̀ járe lọ sí mọ́jọ tó mọ́ yọ so nílẹ̀ ó tẹ́ ẹgbẹ́ tẹ́ mọ̀ lára òróró tí wọ́n tà wọn láǹjẹ́ pẹ̀lú àìsàn wa yẹn pé kóróró ti ta jẹ́ tàbí mú bóyá òun ẹlẹ́dẹ̀ fún ọ̀dẹ amaláìsẹ̀ tó lẹ̀ pé òun ẹlẹ́dẹ̀ lélẹ́ eléyìn ọ̀kan ẹlẹ́ẹ̀kejì àwọn ìpín àrà bóyá ọtí ajá ẹlẹ́dẹ̀ àwọn tó ń ṣiṣẹ́ nílé iṣẹ́ kọ́ńtùnì yẹn tó lẹ̀ tó bá gbẹ́fà ní mo tó fáwọn tó ń gbé kiri ẹ̀ káàkiri bí wọ́n bá ní wọn kí ilé tẹ̀lé àṣọ nípa tiwọn náà. òru ẹlẹ́dẹ̀ yìí nǹkan máa ní òun àwọn ọjà ọkọ̀ mọ fáàkì kan tẹ́lẹ̀ ilé ayé ta wà ní ní tó mọ wá expensive jù àwọn ọmọ ní tó mọ wọ́n ju kí ni o àwọn ọmọ halal ló ń tì òun rẹ̀ dẹ̀sẹ̀ ń wí o ẹ̀kọ́ gbàgbé ẹ̀ pé èmi àti ẹ̀kọ́ là á ṣe ra ìrọ̀lọ́rọ̀ níbi o. tán bá pàṣẹ òróró ẹlẹ́dẹ̀ kalẹ̀ owó tí wọ́n tà á òróró ẹlẹ́dẹ̀ five litre rí owó rẹ̀ kìí ṣe owó òróró tí ìrìn àti ìdọ́mọ́ rà ṣe ní àti ìrìn òní gbọ́rú ẹ̀ kálò lábẹ́ kó lórí láti kó ẹlẹ́dẹ̀ ọlọ́mọdé àtàlẹ́ ìkọ̀kọ́ àwọn àmàmà dá òróró yẹn papọ̀ wọ́n mixi ẹ̀mọ́ nǹkan fún wa irú ìtàwọn èèyàn wọ́n ń ṣe ní sínú pé àìbẹ́ ẹlẹ́dẹ́ sámọ́ àrọ́ mu a sì gbé àrọ́ mu a wà kó mẹ́kọ̀ fún yín a bá kó mẹ́kọ̀ a sọ pé pé ẹ̀kọ́ rí ẹ mú o pọ̀ ẹ bá ti mú ẹ̀kọ́ kílẹ̀ mú ẹ àrọ́ àwọn míín náà bẹ́ẹ̀ lùgbèsè àyè rẹ̀ mùsùlùmí táwọn ò bá wá mọ̀ wọ́n wá ta mọ́dọ̀ àwọn wa ọmọ ọmọ kan òun lọ́dẹ̀ sínú kí nìkan òun lọ́dẹ̀ jẹ́ alẹ́ jẹ́ tipátipá nínú àánú ọlọ́run tó bá wa ní pé rọ́bàdà láàtò àkíndínà ìnàsínà àwọn àpàànà àánú ọlọ́run tó bẹ lórí wa lọ. ẹni gbogbo tá a bá ti mọ̀ tí o wíyán ṣẹ́ẹ̀tì wa wá pa ṣe ni níbi wá kankan ní gbogbo ẹ̀ lọ́mọ sáà sàlékún àbò yẹn fún wọn ọlọ́wà. a ti sọ́lẹ̀ kan pé inna Allaha idha harrama shay'an harrama thamana tọ́lọ̀ bá ti ṣe kìíní kan lé wọ̀ owó tá a bá nílé owó kíní à ń ṣiṣẹ́ lé ọtí à ń ṣiṣẹ́ lé ẹlẹ́dẹ̀ à ń ṣiṣẹ́ lé ajá àwọn tí ń jajá ń sá sí báyìí ní ooo wọ́n bá wọn jájá o gbogbo àwọn yìí owó kí ni owó haramu ọmọ wa ni tọ́yì kí ló dúkù a ní ìwé ilé àsàlámù <laughs> <laughs> Tọ́pọ̀ ó gbọ́n ilé ìtọ́sù ṣe dárùsù náà lè wà lẹ́gbẹ́ sí báyìí ṣáàrù ìjọ àrùkọ́ níbi ẹ̀kọ́ ìmọ̀jìlìsì ẹ̀lẹ̀ àdá ayé máa ń tó kòmí ẹ̀kọ́ mọ̀fẹ́ máa tàkàrà fẹ́ mọ̀ sí ẹjá gbé dáwọn ìbá ìjìyà nù sàárè ìjìyà sílá pé inú sàárè a bá ti dáhùn báwọn ẹni pé yóò tó dàbí pẹ́sàn tí wọ́n ní wọ́n béèrè wípé ẹni tó kú nìsín hmm? àwọn wádìí sì sí ìyà tí ó bá jẹ bó ni ó ti jẹ lẹ́mú lẹ́mí èrè ó wà bó lẹ́mí èrè ó wà àwọn ẹ̀wọ́pọ̀ gbé ìwúlẹ̀ olúwa tó ti gba ẹ̀mí rẹ̀ ẹ̀mí rẹ̀ ṣe níbi kíní ọ̀sẹ̀ níbi tó wà omi ilé ìpínpẹ́ lẹ́ lọ́rí gbé ṣùgbọ́n àti kẹ́ ah, tẹ́mi bá ti bọ́ tó bá jókòó ẹni rí àwọn màláìka rí owó wà gbà kọ́sítọ́dì wọn sì ni ó wà tẹ́mi bá ti bọ́ àwọn màláìka tí wọ́n ń gba ẹ̀mí oníṣẹ́ bú àwọn ni ó wà gbà kọ́sítọ́dì wọn sì ni ó wà àmọ́jẹ́ wá ní ìjìyà ní sàárẹ́ àti ìjẹ̀kùn ní sàárẹ́ ìkòsẹ́ni tí ó rẹ̀ sí ipò ẹ̀ ìdáhùn wọn òun lẹ̀ níbi pẹ́sàn àwá sí àà àdúwà mọ̀ pé yóò jẹ́ ẹmọ́ òun lè jẹ́ sí tàbá ní sí kò fi ní ìyà ìjìyà sàárè ma ń bá ẹ̀mí ìmọ̀ ń bá ni ẹ̀mí tó gbọ́ ohun tó bá yẹ pé ìyà náà ló sọ sí ìyà ti bẹ̀rẹ̀ ẹ̀mí tó gbọ́ ohun tó bá yẹ pé ìjẹ̀kùn náà ló sọ sí kí ló ti bẹ̀rẹ̀ ìjẹ̀kùn ti bẹ̀rẹ̀ má rọ bí ọ̀dá náà òun náà ti pẹ́ omi lásán ní lọ́wọ́ rẹ̀ tí ẹ̀mí bá wá tàbá wá gbé bọ́dì wọnú sàárè ẹ̀mí ó wà á padà sí lára ìyàwó máa wá jẹ bọ́dì papọ̀ mọ́ ẹ̀mí ìyàwó ọ̀rọ̀ mi yé o pọ́ńtẹ̀ wá gbé bọ́dì wọn sí ẹ̀mí òun bá ti gbé lọ ìyàwó máa ṣe kíní yóò máa jẹ ẹ̀mí ṣòkò sí bó ṣe bẹ́ẹ̀ sépò ìjìyà inú sàárè Allahu ta'ala. aleykum salaam fadda kásì òkúlóòrù ẹjẹ́ àlèṣe òkúlóòrù ní tó bá súnmọ̀ mú ní pé àìmá sìnkú alẹ́ àìmá taná sìnkú àmọ́ tí làlú orí bá dé lórí òkùnkùn látọ̀sán gbàdáfìlà wẹ̀ fún tán gbàdáfìlà kírun sí lára tán gbàtí wọ́n fi ní wọ́n gbẹ́ sáàrí ìtàn ilẹ̀ wa ṣúgbà wa ń bẹ nígbà náà kò wá sí láì fi káwa sin ní alẹ́ o àìmọye àwọn sàhábà tí wọ́n ti lọ àbúkọ́ sí pípọ̀ ìjọba ọ̀tàrà gbóná sí alẹ́ rẹ̀ àmọ́ kì í ṣèpìlẹ̀ nìyẹn ìpìlẹ̀ ni pé ká sìnkú ní ọ̀sán torí inú táà nígbàgbé kórìíra òní ká máa tàtùpà tẹ̀lókù lásìkò tí wà yìí káwá láǹtọ̀ tọ́síláìtì máa fi lẹ́yìn sèkú ìjọsìn tá a bá sèkú ó gbọ́dọ̀ jẹ́ kí ni ó jẹ́ sí táyì bọ̀ tí ìjọba bá wá kọjú wa tóbi wá sọ wá dẹni tí ń ṣe ní ọwọ́ ọwọ́ alẹ́ kò sí nǹkan tó ṣe kí ni tó burú lẹ̀ ọláwàá rẹ̀. ìyá ìrùn wa tí a lè fi lẹ́yìn bí sàráwì bóyá ní ìpínlẹ̀ pàtàkì fún ọmọdá tí èdè tó jẹ́ mọ́sálásí wọn ti ṣe àìsàn àti ọ̀rọ̀ àwọn ìlọ ìjẹ́ mo lè ṣọ́ yìí ni wá dà ní ẹ̀yìn ìjà rẹ̀ sí ìrìn sàráwì. àti dáhùn pé sọ ilé ìlẹ̀ ìgbà ẹni máa ń yẹn náà fílà lọ́wọ́ ó jẹ́ tàràwí ó jẹ́ tàràwí ẹni tó bá dé ó lè jọ ìní wọn bí tàràwì ìwọ̀n tán kí a máa ti wá tíráka méjì ìtànfẹ́ sálámọ̀ òun ò ní sálámọ̀ tẹ̀lé wọn òun ṣe kí ni yóò dìde yóò wá tíráka méjì kún òun ti kí ìṣáyè yóò padà wá lọ wọn bá wọn níbi tán bá bá tàràwì dé láti jọ ìní wọn nínú tàràwì Mu'adh bin Jabal radiyallahu ta'ala anhu ó máa ń kí ìṣáyè pẹ̀lú àdínẹ́bì lálálẹ́ meanwhile òun tó kì í ṣáyìí òun ọ̀hún náà tún ni ìmáàmù àdúgbò wọn bó bá tó wá dádúgbò wọn àwọn jẹ̀mọ́ rẹ̀ náà lè fi kó wá kí ìṣá àfáwọn yóò tó wá sáájú kí ìṣá àyè kì í mọ́ kí ọ̀ràn yàn ní ẹ̀mejì kí ló wá ṣẹlẹ̀ mẹ́wọ̀n wọ́n tó ṣẹlẹ̀ ní pé èyí tó ti kí tẹ́yà nábì òun sọ̀rọ̀ yẹn tiẹ̀ èyí tó ń kí fáwọn èèyàn rẹ̀ lé kí nìyóò náàfílà but àwọn jẹmọ́ ìtàtò sí lẹ́yìn tí láwọn tí ló yá sí oní ọ̀rẹ́ yẹn lè kéwù lẹ́yìn oní torí pé innamal a'malu binniyat aláwà wọ́n ní pé kéèyàn ìjókòó ní after madrid àti àti fagiri láti ka láìláì lọ́lọ́ wàhálàwò láti ní táìmù àti pé ìgbà wo ni. láàlá pé pé kò sí movement á lè kò sí dáà lè move kò síbi dáà lè lọ òtún ọ̀sẹ̀ èyí tá a sọ lẹ́ẹ̀kan náà pé súnà ní ká jòkó lẹ́yìn irun kò yẹ pé wájìbù ni àmọ́ òun ni àá fi gba kí ni àá fi gba ládàá àwọn àbùkárù wa ọ̀nà tó wá ẹ̀rí òtún wá sọ fún wa pé àbùkárù yẹn dandan ni kó jẹ́ immediately after sọ̀lá ti fàjẹ̀ tọ́mádé àbùkárù sọ̀bà ó ti bẹ̀rẹ̀ láti gbà tí fájú ìgbà ti yọ kódà wà láti kírun àsùbá wọ́n ní fábírì yọ ní five thirty ní ìdájí ẹgbẹ́ kí wàásù àmọ́ tíra ní ten minutes to six ìwọ́n kí lákà àtàlù fábírì yẹ tán àlọ́ àlá gbogbo ẹ̀ oní minutes to six ọwọ́ abẹ́rẹ́ àtúkà ọwọ́ adìbí parí ẹ̀ka tó gbé ìkọ́ mọ́ ọ fi yanjú ẹ̀ náà ọ parí ẹ̀ka tó gbé ìkọ́ after the team tán ọ lè complete èyí tó kù ọ fi ṣe náà àdúrà ọtí àgbà tán àwọn nǹkan mí lọ́yún Qur'an wọ́n ṣe àìsè fara àbáwọn wọ́n fi ń ṣe àtùkárù rẹ̀ àtùkárù sọ̀bá náà lọ sí ṣe bẹ́ẹ̀ náà àtùkárù mọ̀sá àtùkárù mọ̀sá àti bẹ̀rẹ̀ láti rọ̀lẹ́ àbá ti káfí ìsọ́ láti lè bẹ̀rẹ̀ àtùkárù mọ̀sá tó tó bá dúmọ́ bí ìbàdì ṣe ẹ̀yìn ṣáì náà a lè ṣe ọlọ́wọ́ àlọ́ online prayer orí arọ́sùn online prayer tó máa máa ṣe kò ní lọ́jọ́ ní kọ́ńtàn kàwá sí náà gbogbo àwọn tó wá wà lọ́la iná tó máa máa. Saudi kiri gbọ́nà wuyi o. ẹ muslim náà náà wuyi bóun náà máa ń ṣe online prayer. Yeah wọ́n ní bàbá kan gbóni síwájú pé tó ń ká ẹ̀kọ́ náà máa kà tó bá jẹ́ wá sí gbóni. alákòóso àná tó bá jẹ́ pé irú àsálàtù là ń sọ àsálàtù offline tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà kò lápọ̀lẹ̀ láti wá gbé lọ sí online ọlọ́kòóso àná àmọ́ tí o lè ti jẹ́ lè sọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ ni pé èyí tí ìmọ̀ bá ti ń ṣe ṣùntẹ́ wàlṣọ́kùn aláṣẹ ike farahàn àtàṣọ̀wọ̀rẹ̀ láti dájọ́ lórí nǹkan ẹgbọ́rọ̀ ma bí nǹkan ẹni máa mo ti máa ń wá ìtẹ́mi kan ti rí rí o ti rí ọkùnrin kan rí pé pé òun ṣe bí àwọn ọ̀nàṣọ́ra báyìí so ẹ̀mẹ́jì wá mo ti rí òun ríra mo rí kan ní haram ibi tàbí ń tọ̀ mo jẹ̀ rí kan gbà mo wà nílé ìdúnwá ni mo rí mo wà nílé ìyẹn mo tún padà rí fídíò rẹ̀ ní ìwáyà kódà kó tú àlá ni tó yẹ pé ó máa gbé kìnní síwájú báyìí a máa ṣe ha ó ṣe ń wò mí ẹ àdúrà rẹ ti gbà àdúrà ti ṣe kìnní kan ogun ayé rẹ ó ti ṣẹ́ ó yá mọ̀ ṣàlọ́ wọn kọ àmì ni ẹ lásìkò tó ń lágúgán a máa lágúdá wọn lágúgán online allah yóò nílẹ̀ làájá ìwọ̀n lọ́gbàrá tẹ́gbà tí máa rí ìrìn tó wà online ní kíni pásọ̀ ẹ̀ there are more than ten thousand people live live ni o wò tó ṣe wọ́n tó mírí jẹ́ tó lágùn tàbí yá owó wá sọ̀rọ̀ mọ́ àwọn èèyàn ń bí ọ́n bí ọ́n àwọn ìṣẹ̀lẹ̀ pàdé lórí kíni owó wá àwọn èèyàn tó wà lọ wà lọ́wọ́ rẹ̀ ah, ah, ó wà ní ìwà rẹ̀ aláàkúnṣà náà ìkẹ́gbẹ̀lẹ̀ ayé tẹ́lẹ̀sìn wà aláìlẹ́kọ̀ọ́ ẹ̀sìn wà ní bá ti wọ́n sí ìjú wá ní ah, mo rí haram òun gbé fóònù ah ó yà wọ́n náà mọ́ kọ́mẹ̀tì online wà wọ́n náà mọ́ kọ́mẹ̀tì kàábà báyìí gbogbo ayé ẹ kó máa owó òṣèṣẹ́ ẹ̀rí táwọn ọ̀nàṣọ́ra ń ṣe mùsùlùmí mọ́ ṣàdúrà ṣé wọn náà àdúrà ìsìn bàbá yìí o kàábà ni wọn náà ń wò yìí o wá gbé kámẹ́rà ìsíbi kàábà báyìí a olùwọ́n náà ti ń wò yẹn mo nínú kíní yẹn mo ní pé kò ṣe kó ń bá òun yẹn sọ̀rọ̀ òun ni òun ni rẹ̀ ìtò wá tún fọ́ nìgbì ìyẹn àwọn lárúbáwá náà mọ́ ṣe yìí ó pọ̀ gan ẹ bá rẹ́ pé ní àwa sẹ́ẹ̀tì kámẹ́rà ẹ̀ síbi kàábà ẹ bá rí pé fídíò yẹn wà tẹ́nìkan jọ ṣe fídíò call so wọ́n tó máa ní tí àyẹ̀ ń bá sọ̀rọ̀ ní àdúgbò bí ó lè máa rí kẹ́nà mọ̀ ṣàdúrà ní bọ́t ẹ bá rí pé kò ṣàdúrà fẹ́ nìyẹn òun ṣe tiẹ̀ àwọn ọmọ ní kí yẹn máa wo kàábà tó tí yẹn náà mọ̀ ṣàdúrà tó náà rí kàábà kí ni òótọ́ tẹlifíṣàn sí <laughs> but àwọn kìíní àwọn tíṣọ̀ ìtọ́ ọlọ́kọ̀ fi ń tan àwọn èèyàn ni ṣẹ́ràdùà àdúrà rọrùn púpọ̀ but ọlápọ̀ ìyẹn wọ́n ti sọ àdúrà bí n tàbí gbowó láwùjọ ti wà ní olójẹ kó dá wàhálà rẹ̀ àwọn tó mi ní mo rí rẹ̀ ṣòtò wáyé káwọn kan tá ń pè ní online ok kan gbogbo síwájú ok kò sí ìdílé láti ìdílé yẹn máa ń ṣe kí ní dàda àwọn yẹn máa mọ̀ jẹ́ tó o ń gbómi tẹ̀síwájú ní káwọn yẹn náà gbó ọ wá ń kà kọ́ wá ní káwọn àkà gbà tó wá kà débi kan kó wá mú kọ́ wá ní káwọn yẹn ọ̀sẹ̀ gbọ́ gbé kú ọlọ́run níjọ irú ẹ̀rọ àwọn àǹfààní kéèyàn nígbà mìíràn láti fi kọ́mẹ́ntì lórí ẹ̀ ṣùgbọ́n àwọn ilé ìdọ́gbọ́n wájẹ̀ ìdọ́gbọ́n ṣe kí ni jọmọ́ ìdọ́gbọ́n wájẹ̀ sẹ́yìn wọ́n ti di pé ọjà ti bọ́s offline àwọn afẹ́ gbé wọ online sẹ́yìn kálẹ̀ tó fẹ́ kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ bí abẹ́ ẹlẹ́ṣàdúrà bí ẹ̀yìn yá wá kíníkan ṣe yín o ẹgbómi síwájú báyìí kẹwàá ká kùrù sí yìí sí tẹbá ti ká sí ẹ̀ka ní méje tẹbá ká ẹmọ mú láàárọ̀ ẹmọ mú lọ́sàn ká ló fi ń kọ́ àwọn èèyàn ní ẹ̀kọ́ bí a ti ṣe ń ṣe kí ló fẹ́ wọn. bọ́n tó sọ pé àdúrà yẹn ni wọ́n ti ń ṣe fún wọn ní online àti offline wọ́n tàwọn èèyàn mọ́ ìyẹn ti kúrò ní àdúrà yẹn ẹ̀kọ́ wọn lẹ́kọ̀ọ́ ní true online ẹka àkọ́bá ẹ̀ka àkọ́bá ẹ̀ ẹ wá lọ gbogbo orú àwọn tẹ́lọ́mọ́ sí orúkọ wọn inú ìdájọ́ gbogbo ìjọ àjò ẹlọ́wọ́ bẹ̀ tí ó bá jẹ́bi comment yóò jẹ́bi post torí ìdíwọ́ padà rí ìdájọ́ ní mo nínú yóò gbá card number sílẹ̀ kẹlẹ́bà fún wàdúrà sílẹ̀ ìmí ìgbà tí wà ti parí ẹ̀rọ wò dáadáa yóò padà béèrè gẹ́ni owó àdúrà ẹgbẹ́ sán síbẹ̀ ó sì mọ̀ sán ní gbogbo orú wọn báyìí ò sí lè fi irú nǹkan bẹ́ẹ̀ lẹ́ ọlọ́mọ́tàbà fáwọn òjò wa ṣe ó ti sàlékún àgbóyà àti àlékún ìmọ̀ fún ọláwà rẹ̀ náà. aláwọn mọ́sálásí kan wà bẹ́ẹ̀ pé ẹtí ò bá ti dé sí làwọn ilé tó fara fún wa lè ṣe aláwọn mọ́sálásí kan bẹ́ẹ̀ ẹni tí ò bá ti dé sí là wọn ẹni tí ó tò sí àwọn ọmọdé èyí ò tó kéré èyí tó wà mọ́sálásí kan wọ́n ti lọ ṣe sí là wọ́n sì ti gbé láwà ní sí wọ́n ti wá ṣẹ̀ṣẹ̀ kalẹ̀ ní àyè kan abáwọn ti bẹ̀rẹ̀ ọdún ṣèkọ́ ọmọdé wájú mẹ́rin báyìí ọfẹ́ dún wájú ni ọfẹ́ dún wájú ó sì gbé fìlà síláwà nípò ó gbé bọ̀ ọ́ lórí àìlú òde ò wọ́n ti sáfẹ́ rẹ̀ gbogbo ilé ìlàjẹ̀lì láàrin láàjẹ̀lì láàrin lóòtọ́ tó dá fún ìṣòro nínú ẹ̀kọ́ onígbé tó bá fẹ́ kírun kí ẹgbìyànjú àti inda kulli masjid alùpàá ní tẹ́bá ti ń lọ kínú mọ́sálásí húdú zinatakum ó ní ẹlú ọ̀ṣọ́ ní so inú ọ̀ṣọ́ fọ́kùnrin mùsùlùmí oníkádé fìlà abdullahi ibn umar yàrá alùmọ̀ àdìsá alábàjẹ́ ó ti lẹ́yìn tó kírù lọ́wọ́ ní iye wọ̀wá dé fìlà mo ti lẹ́yìn tó kírù lọ́wọ́ dé fìlà abdullahi ibn umar sì lọ rí mú fìlà ó sì ṣe kí ni ó sì wọ̀ sí lórí ìdúwọ̀ sí ẹ̀kọ́ ní pé ah, àmọ́jẹ́gínú àmọ́jẹ́gínú ìdínú olóòjọ́ sí àmọ́tàlátí bẹ́ẹ̀ sẹ́kọ̀mọ́ encourage àwọn èèyàn àpọ̀dọ̀ torí ẹ̀ léyàn kú ní sáfú ìwọ̀jú ẹ̀lẹ́mìnira ni a mọ́lẹ́ wá sọ ẹmọ́ ilé àwọn náà kúrò ní báyìí ilé wọ kúrò ní báyìí torí wà tó ń kéwú lọ́wọ́ tó ọ̀dẹ́ títí lọ́wọ́ mọ́ lónígbà tí ọ̀rùn ọmọ àti ìmọ̀ mọ̀ fún wa láì àwọn wa gbé fìlà lẹ́yìn rẹ̀ wọ́n kọ̀kọ́ lọ rí dé fìlà torí pé àwa ti kí ni à ń kéwù lọ à ń fi yíò kọ́ra wa lẹ́kọ̀ọ́ ni à ń fi yíò ṣe kí ni à fi kọ́ra wa ní ẹ̀kọ́ kó lè bá àmá wa ní ara ọlọ́mọdé àti ẹ̀kọ́ ọmọ. ayélujára ayélujára jẹ́ bí kìláyọ̀ ẹ̀rọ àǹkẹ́ ó dábẹ́ ìdògbò mọ̀ náà pé kí ìmá bá ti lè nípa lọ ní ọdún náà. wọ́n máa fi jókòó láàrin ní ìwọ̀n nígbà tó àkọ́ àjọ ìlú nígbà ìmá bá ti lè àwọn ẹ̀ máa tẹ́wọ́ ya orí àtúgbà tó àkọ́jọ́ wà lọ. wọ́n ní tí mo máa jọ kúrò àná níwà láàrin kúrò méjì wọ́n mọ̀ ń jókòó. wọ́n dàgbò ní jókòó yẹn ṣé gbàdúrà kan wà lẹ́yìn wọ́n ń dojú pé àwọn èèyàn gbà yẹn wọ́n ti kí ni àwọn ìtẹ̀wọ̀ ọlọ́run kò fún wa lágbọ̀ọ́yọ̀ ọ̀rọ̀ rẹ̀. sẹ́rí ìjókòó yẹn jílsàtò al-istiraha láńpẹ́ jílsàtò al-istiraha ìjókòó sinmi ìjókòó si ń fi ìjókòó yẹn sinmi sòkè ṣàyàdúà débi títà mú òtúmọ̀ wá tẹwà àdúà àwọn ibi tí nǹkan tẹ́ ọmọ tọ́jà àti jẹwa àwọn ìmáàmù gan lọ̀rọ̀ yóò kọ́kọ́ ìmọ̀mù kan lẹ́bàá kọjọ́ kọjọ́ òun ló kàn mọ́ ẹyẹ ti pé ìmọ̀mù sílẹ̀ ní ẹbá bíjọ ìtẹ́ àwí sọ́lọ̀ òun ni ẹmọ yóò àbá ìlànà ẹni ó gbẹ̀rẹ̀ apá náà ti bá ti láwọn jẹ́mọ́ náà ti nínú ìmọ̀ tẹ́wọ̀n nínú ọmọ tọ́wọ́ ìró dákọ̀ mọ́ wí kan ìjòkó yẹn ìjòkó pé ìmọ̀mù ọtí ń rojọ́ látàárọ̀ o fún ẹjọ́ rẹ tó ti ń ro ṣé kí ni ṣe mi ajẹ́rọ ìjòkó ẹ̀bẹ́ ilẹ̀ kúrò àwọn jíma ìmọ̀ gbọ́rọ̀ wọ́n jùkó tí ó bá jò pé pẹ́rù wá bàjẹ́ a máa fà gbà pé odidi nǹkan ńlá ń gbé kalẹ̀ nínú ètò ìlú jùmọ̀ ọláwà ẹni bá wà ní tí mọ̀ ń bá ń ka ráyà tàbí wájú kó ní orúkọ àná ìṣòro àtúlà pé àwọn èèyàn tí wọ́n máa ń sọ pé sọ̀rọ̀ àdùkà fáwọn ọmọ ìta àwọn Ah, tàbá ń kírun ókè àwọn èèyàn tó bá gbọ́tọ̀ káàkiri kí ó muhammadu rasulullah alladhina amanu ma'ahu ṣùgbọ́n pípé ọmọ ti sọ̀rọ̀ ara àwọn ọmọ tó sílẹ̀ tí àwọn tó ṣe ìkínú ṣe wọn ní pé wọ́n bá ọ̀rọ̀ mí ẹ ní dájọ́ lé ìwọ̀n wọn pé ìwọ ìwọ́n lé lẹ́nu ìbàdàn ìyó wọn láti ah níta ṣe ń ṣe yìí o ẹ má ṣe yẹn lọ torí pé nìkan náà ti ṣàdó àfihàn ìdẹ́yìn àdájú lórí ẹ̀ lọ́lọ́wọ́ bá kan ṣe lórí ẹ̀ ẹni yìí òun bá ń sọ fún pé yẹn ṣe alhamdulillah lòun bá ń ṣe yẹn hàmùkàlù láti bá tó wá ń ṣe sí pé àìmọ́ ah, sọ̀rọ̀ nínú ó bá tún kàn sí ibi kí ni wọ́n yà ń ṣe báyìí ló jẹ́ anábìwá pèsè wa irun tó ń yàn sí àìmọ̀ sọ̀rọ̀ mẹ́ níwà tílẹ̀ ló sọ ẹ̀rọ hàmùkàlù wa pọ̀ ó ti di ọ̀rọ̀ tó yàtọ̀ sí irun but anábì ó kàn dẹ́gbẹ̀ẹ́ tó ṣe alhamdulillah kí ló fà alhamdulillah yẹn zikí lò ìrántí lò wọ́n bá dé alhamdulillah àti ní ìrántí ọlọ́run náà ní tí irun lẹ́wà fún ọ̀nà ká kìí ṣe pé ó ṣe zikr Allahu a'lam. wọ́n ní pé ẹni tó débi pínta tailor mechanic àti àgbègbè àwọn iṣẹ́ tí wọ́n máa ń ṣe yẹn kí tí ó tọ́ kí èèyàn gbàṣẹ láti lọ pínt di church àbí kí èèyàn wá sọ sùtánà àbí kí èèyàn tó mọ́tò pásọ̀ sí àwọn nǹkan bẹ́ẹ̀ kí èèyàn lè ṣe. Ah, gbogbo tó bá jẹ́ pé a fi ran ẹ̀sìn wọn lọ́wọ́ tàbí ìran ìsìn ní ìlọ́wọ́ nínú iṣẹ́ ọwọ́ wa ẹ̀tọ́ ní ìpàdà náà a gbọ́dọ̀ sí yẹn gbogbo tó bá yẹ pé a fi ìran ìsìn wọn lọ́wọ́ a gbọ́dọ̀ sí kí ní sí yẹn but nǹkan tó bá jẹ́ pé a fi ìran ìsìn wọn lọ́wọ́ a lè bá wọn ṣe lápòjúwe wọ́n fẹ́ rán sùtánà nísìn kí wọ́n fi yóò ṣe lákùndínlókún wálé ẹ̀dín unlike pásítọ̀ tó ní mọ́tò mọ́tò rẹ̀ wá bàjẹ́ mẹkáníkì tó jàbí ò lè túnṣe mọ́tò yẹn kìí pé mọ́tò Church gangan ni mọ́tò Pastor, tó lè mọ́ wà lọ anywhere albayanu àdẹ́ bọ́tá ah, ó mọ̀ lè wà lọ chọ́ọ̀chì náà ẹ̀bọ̀ eh, tó ń ṣe pé chọ́ọ̀chì gangan ni ó wà wọ́n là sùtánà sùtánà tí mo ní tó lè wọ sùtánà lọ sọ́fíìsì tó lè wọ́ lọ bíjẹ́ mo dé mọ̀ wọlẹ̀ but mọ́tò tí pastor, bá ní ó lè gbọ́ lọ́fíìsì àbí ó lè gbọ́ ó lè gbọ́lọ sẹ́nu wíẹ̀ ṣùgbọ́n tó wáyé pé ìfẹ́ wà general àlàyé àwọn onímọ̀ ní pé a lè bá wọn dàyò ń pọ̀ mọ̀jùkan tó bá jẹ́ pé ó wà khas tó dúó lórí ẹ̀sìn wọn nìkan ìyẹn ti dín tó ṣe pá àgbọ́dọ̀ ṣe àfikínu bẹ́ẹ̀ náà ni sí dáadáa kó tún àwa àti wọn náà ṣe ìjà lè gbà pé gbéjáde wa sí mọ́ṣáláṣí wa tí wọ́n bá ti gbéjáde wa á fún wọn a lè gbà a lè ṣe kí ni jẹ́wọ́n a lè gbà táwa náà bá lẹ́kọ̀ọ́ àwọn àlìjáde tẹ gbé wáyé ni bẹ́ẹ̀ ẹ wá jókòó àwọn àlàmà á ṣe wá sí fún yín á da yín lẹ́kọ̀ọ́ ẹni tí ó máa lùkọ́ rá ní ike àkọ́ níṣẹ́ níjọba ìgbà ló fẹ́ wá bí níṣẹ́ ẹgbàá láyè bákan ti wá ọ̀tẹ̀lẹ̀ wa lọlé kíú láàárọ̀ látàárọ̀ di mọ́gírìm tá a mọ̀ ń lọ àjọ wà ń bẹ́ àjọ kíú látàárọ̀ dálẹ́ àbájì tí wá ṣe mọ̀rọ́jà àjọ ṣe mọ̀rọ́jà bẹ́ẹ̀ lọ mọ́gírìm wà lmáàdá wà ní ìṣà mọ̀rọ́jà àjọ ṣe náà òfin mọ̀rọ́jà láti mọ̀ débi tó náà àbá ṣe tán wọn náà lọ rí ó dábẹ́ àbí ò dábà ò níta lè fi gba tẹ̀lé láyé ní mọ̀ṣálá àwọn tó bá ní pé irọ́ o àwọn ó ṣàlàyé ẹni tí ó bá lọ jáde kó ká lọ jáde àkùsáyé àwọn gbọ́n lẹ́kítọ̀ kan wọ́n sọ pé alonso asalam ó nífẹ̀ẹ́ àwọn bàbá ṣèkà adam ṣèkà wọn lè dé bàbá wọn fà lè bàbá àwọn tàbí lọ lọ pé ẹ bá wọn ṣàlàyé lórí. ẹ̀yin ò gbọ́ wọn láwọn gbọ́ tí ẹnìkan a ti fi ọ̀rọ̀ yìí béèrè béèrè wọn lẹ́nìkan sọ pé àwọn sàábé àtàwọn afá ilẹ̀ yorùbá báwọn afá àwọn nílẹ̀ yorùbá wọ́n ju àwọn sàbí lọ so wọ́n láwọn gbọ́ pínyàn tó sọ páwọn àfá àwọn ilẹ̀ yorùbá wọ́n ju àwọn sàbí lọ kí ní ṣe kí ní yìí ẹ̀ lọ́ra kí ní ẹ̀mọ́ tẹ́kí tó tó wá sí ní ìṣẹ́jú ẹ̀ ẹ̀ṣà parí jìnà tó ń lọ bá tó bàjẹ́ níta látùmọ̀ owó ti ẹ̀ náà sáà pa iná mẹ́rin ìyí ń kọ́lọ̀ pa iná gangan iná ilé ìfẹ́ ìṣẹ́ gbogbo ẹ̀ṣẹ́ jù ẹ̀tọ́ iná yóò mẹ́rin ìsàlẹ̀ wápátá lọ náà sójítà aha tai ìbéèrè gbogbo ni pé jẹ́lẹ́ tọrọ títí ń tọrọ àbọ̀ Allah olsun. Ha? Ẹ̀yà. Tí máa bá ti ṣẹ́jú, ẹ máa pa ẹ́ńjìnì yìí. Ẹ mọ́jú tó bá jẹ́ o. Tọ́yì, <clears throat> aláwọn gbọ́ pé ọ̀kan ó láwọn bàbá àwọn nílẹ̀ Yorùbá, wọ́n ju àwọn sàábé anabuwa muhammad sallallahu alaihi wasallam ọlá pé wọ́n ti wá béèrè béèrè yìí ni ẹ̀rí pé deliberately ni ìṣòro ń pa ẹ̀ láti bí ìdè ìlú tí mo ti gbọ́ kó sọ bẹ́ẹ̀ kódà bí mo máa mà dé ewu rẹ̀ lọ́rí gbọ́ sẹ́yìn ni wọ́n bá àwọn ẹ̀mọ́ tá máa fẹ́ ṣe adánilọ́nà ni wọ́n rí ìdímọ́ pè wọ́n ó kàn fẹ́ sọ̀rọ̀ kọ́rọ̀ yẹn dáríwó ká máa pariwo ẹ̀ yẹ́ olùjọba ìyá inú ló máa dùn ẹ̀hẹ́n olùdáyé náà lẹ́ torí mo gbọ́ inú ìgbọ́ ìgbọ́ ó sì máa mọ̀ gbọ́ náà torí ìfẹ́ kí n gbọ́ mọ̀ ní ti máa ti gbọ́ ẹ̀yọ kó máa jẹ́ mi pé ṣé ń sì máa wù ọ̀rọ̀ yìí ràn so àwọn èèyàn ń pè ní àwọn sọ̀rọ̀ àkódà tẹ́lẹ̀ àní ìní wo ṣe <laughs> bàbá ti bèrè àwọn nínú tó wí ni pé òun tí àwọn èèyàn síwájú pé tẹ bá ti wá sọ̀rọ̀ òun wọ̀ padà wá sọ èsì lórí ẹ̀ ẹ́ ti ké ní olè lè pa ni ọ̀ yìí ló sọ fún tó ọmọ pẹ́sùmọ̀ pé irú ọ̀nà tí bàbá wọn gbà fi kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn oníṣun náà lòun náà fẹ́ máa lò ọ̀rú ọ̀nà bẹ́ẹ̀ ó ti lò ń gbọ́ kàfárọ̀ hàn àwọn èèyàn wá kó nǹkan jáde tán òun náà wá ń ṣe gidigidigidi pọ́rọ́ wọn ò ní ìyá ńlára wa lóògùn jẹ̀mọ́ kò ní ìdígí ahmed alára lóògùn ó láwọn bàbá àwọn abí ó ní wọ́n ju àwọn tàbí àmì lọ ẹ̀sọ́ pé a ti gbọ́ ohun tó sọ mí a ṣe kí ni o a ti gbọ́ ìbọ̀wẹ́ ká gbọ́ náà ni a ti gbọ́ ọ̀sẹ̀ èmi tó bá kúkú lẹ̀ já mọ́ àwọn èèyàn wà kan járe ṣe kí nìkan pé bóyá tó mí nìyí àti ti bá ti fẹ́ lù ẹ mọ̀mọ́ bá wọn ṣe bá wọn kí ni wò pé mọ́ ó ṣe kí ni ibi ṣe ní alórú ẹ̀ ṣe máa ń wà òun ni wọ́n bá yóò bá wọn wẹ́ẹ̀dì wọ́n tó wá fún wọn létí lórí ẹ̀rí wọn kọjá láwọn eléyìí bá ti bá wọn wẹ́ẹ̀dì tó táwọn ó bá sọ èsì tẹ́ ẹ̀fọ́ lórí ẹ̀rí wọn nígbà yín sọ mọ́ ẹnu ẹ̀rí tẹ́ fún wọn tó àwọn epo dá kálọ́rọ̀ nutíra nìkan ní nutíra nínú tó máa ti dá sí àwọn àwámù oníkà bọ̀tí ẹ̀rí kiri ọ̀rọ̀ ni ò ní ìdìlágbò ẹni ó sọ mí tó fẹ́ sọ lórí ẹ̀ bọ̀tí ò bá ti sọ mí kálẹ́nu ma ń tó sọ náà ni pé àwọn bàbá àwọn ọjọ́ àwọn sàábẹ́ ànábì lọ́kùn lé àwọn bàbá rẹ̀ sọ̀rọ̀ sọ àwọn gan júbà àwọn sàábẹ́ ànábì àwa kí ọkú oríire ìwọ ọmọ tọ́ nímọ̀ ju àwọn bàbá rẹ̀ lọ but àwọn bàbá rẹ̀ tí wọ́n bá dárúkọ Aisha kí ni wọ́n pè Aisha àwọn bàbá rẹ̀ tí wọ́n bá dárúkọ eh, Salama nànà Umu Salama àwọn bàbá rẹ̀ tí wọ́n bá dárúkọ nànà àwọn bàbá rẹ̀ tí wọ́n bá dárúkọ Abubakar kí ni ooo oh. táwọn ọba dárúkọ ọmọ ìkí ni wọ́n rí ṣàídì náà ọmọ àwọn àtúmọ̀ dárúkọ Usman ṣàídì náà Usman wọ́n bá dárúkọ Àlí ṣàídì náà kí ni túnmọ̀ ṣàídì náà aṣáájú wa ọ̀gá wa olórí wa àfá wa àwọn àfá rẹ̀ àwọn àfá yìí lẹ̀ ìgbà gbogbo wọn pátá láti tọ́jú bẹ̀rẹ̀ tó bá parí sí àwọn àfá yìí pé ṣàídì náà Abubakar ọ̀gá wa ẹ̀yìn bàbá ẹ̀pọ̀lú wọ́n ẹ́sọ̀ ọ̀gá yìí ẹ̀yìn gọ́gán ní ọ̀gá wọn bàbá rẹ̀ ní sẹ́yìnìná Umar ọ̀gá wa Umar wọ́n ní ẹ̀yìn bàbá ẹjọ́ pọ̀lú báyìí Umar kọ́ ni ọ̀gá yìí sẹ́yìn gọ́gán ní ọ̀gá Umar a ah, bàbá rẹ̀ wọ́n ní Sayyidina Usman ìwọ́n ní àà ah, ah, ẹ̀yìn bàbá ẹjú wá pọ̀lú báyìí kí ní jẹ́ Sayyidina ẹ̀yìn gẹ́gẹ́ ní ọ̀gá Usman a bàbá rẹ̀ wọ́n ní Sayyidina Ali bàbá ẹ̀yìn pọ̀lú dàrẹ ẹ̀yìn gẹ́gẹ́ ní fún Umar pé nínú wọ àtàwọn bàbá rẹ̀ tá ń pọnú tá ń nílà jẹ́mọ́ ẹ̀dá mi ló àwọn torí wọn ọba ìlú pọ̀lú báyìí tó ń jẹ́ pé àwọn bàbá rẹ̀ bá mọ̀ páwọn jù wọn lọ a ti wá kọrún débi kan máa wá pọ̀ mọ́sẹ́ wọn lọ́gàá ọmọṣẹ́ wọn kan máa pọ̀ mọ́sẹ́ ní wọ́n kọ nínú àwọn bàbá rẹ̀ mọ̀ páwọn Umar àwọn bàbá rẹ̀ mọ̀ fáwọn èyí tẹgbẹ́ Usmanu wọ́n ti pé Usmanu ní àwọn bàbá rẹ̀ mọ̀ fáwọn èyí tẹgbẹ́ Àlí wọ́n ti pé Àlí ní ayẹ́páwọn bàbá ti ẹ̀tọ́ ń sọ wọ́n ti kí ni ọkùnú àmọ́sọ̀ láwọn bàbá ti wá nílẹ̀ Yorùbá táwà mọ́ àwọn bàbá ti wá nílẹ̀ kí ni alájẹ́ àgbà táwà mọ̀ ní bàbá kà mọ́ lì tí ádámọ̀ táwà mọ́ ẹ̀ kódà ọgbà mọ̀háwíyà ní kí ni ọ̀gá kódà gbà kó bá kọ kéwú kó gbà nẹ́bì ikọ̀ wà yìí tí gbà bẹ́ẹ̀ ìwọ wà gbà pé bàbá tí wọn tún ọlá mẹ́wàá lè léyìí àwọn bàbá eléyìí kọ ìwọ lọ sí mo rò mi bàbá rẹ Wallahu تعالى a'lam. ẹni tó bèrè lọ sílẹ̀ àmì kò sí ìyá wọn àti ẹni tó wá sí pé sọ́nà wà nígbà tí èrò ẹ̀ bá àti àdúgbò báyìí. Adisọ́lẹ̀ hmm? kan fáà ní sọ pé torí pé kò mọ̀ nígbà tí bí ń sọ irú nǹkan bẹ́ẹ̀ ọlọ́wà. Bá a advice wọn kọ́ ọmọ sọ bẹ́ẹ̀. Bá Náà ẹni tó wà ní orí feedback àwọn kírun kó mọ́ jọ ní wọn online kó kírun tiẹ̀ gbagbára rẹ̀ bá ti yí inú tágbọ́rọ̀ pàkíyèsí nù ààyè máa jọ ìrìn online ní Saudi ààyè máa jọ ìrìn online ní Kaaba inú ọdé Kaaba kọ lọ́rí kírun àbíkọ́ mọ́ kí tí ẹ ní àdúgbò yìí kí ní ṣe náà yìí ẹ pàá tó mì kí ló mú tó ń ṣe الله اعلم نعم يا ساري بريمو اجا دوبا زوتي لو ابل الله سبحانه وتعالى بمنه وكرمه وعزه وفضله ان يزيدني واياكم علما نافعا ورزقا طيبا وعملا متقبلا وشفاء من كل داء صلى اللهم وسلم على عبدك ورسولك محمد وعلى اله وصحبه سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك gbogbo tí máa ń ṣe láyé tó الله. bẹ́ẹ̀ ti ṣe kó tó dọ̀la gbogbo